محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته كما تسمع إذا نلقوا من كتاب الرسالة ودالوري ọ̀rọ̀ nípa kárakáta. àti ṣàlàyé débi kan. wọn ló ní ìbáyìí ìdánilẹ́kọ̀ọ́ wa yóò ní í ṣe pẹ̀lú àlùfọ́kà ọ̀rọ̀mọ́ọ̀mọ́ títí wíwá ìmọ̀ àgbọ́yé nípa ẹ̀sìn. nítorí wípé òṣèré àti ìṣẹ̀lẹ̀ fẹ́ òsín náà tí o bá ti nímọ̀ nípa rẹ̀ tí ìjọsìn yọ ọ̀rọ̀ òṣìṣẹ́ náà ń ṣiṣẹ́ sí náà nígbà tí o bá ti nímọ̀ nípa bá ti ṣẹ̀ṣẹ̀ sùn yìí tí ẹ̀sìn tó ń ṣe tí o ṣe déédéé pẹ̀lú tọ́lọ̀ pa ọ́ láti. ìdí nì tọ́lọ̀ ọ̀la fi sọ pé. وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينظروا قولهم إذا رجعوا إليهم لعلهم يحذرون قدام كانوا olùgbàgbọ́ òdodo كما wọ́n لقطوا láti lọ kópa nínú jihad gẹ́gẹ́ àti ṣe mà wípé òfin ṣẹ̀ríà tọrọ mọ́ jihad oní ẹni pé fọ́nbọ́n ààrẹ tẹ̀lé rẹ̀ sì báyà ni ọ̀ràn yẹn ni àmì tó ṣe pé táwọn sábà ti lè dé pọ̀tọ́tẹ̀ lórí àwọn èèyàn mi pọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run pé kí gbogbo géńdékùnrin tó lè gbé nǹkan ẹja kí gbogbo wọn jáde wà bẹ́ lọ kópa nínú jihad tàlàbílẹ̀ tàní ọ̀sẹ̀ kù bẹ́ẹ̀ máa mójútó àwọn ọmọ wẹ́wẹ́ bẹ́ẹ̀ máa mójútó àwọn abirùn tí wọ́n máa mójútó àwọn obìnrin gbàtúgbò abá kóra lọ sójú ogun ọlọmọdé ara ìdá wọn wá pa gbogbo wa tàlá wa sílẹ̀ fáwọn ọmọ tàlá sílẹ̀ fáwọn obìnrin ọlọ́ni kò sọ́gà àmọ̀mí ní kákí jáde lápapọ̀ wa pààlọ́ kópa nínú ogun. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين إذ لو يكون قوم يسكوا نفقوا كان káwọn ọmọ kópa nínú ogun tẹ́lẹ̀ wá sẹ́kù yẹn àwọn sẹ́kù bá ti wá máa jìnlẹ̀ nípa sẹ̀ríà wọ̀lẹ̀yọ̀ndẹ̀rù kọ̀ọ̀mọ́hùn ìlà ọ̀rọ̀jà òun ilé ìhùn làálẹ́hùn yàtọ̀rọ̀ torí kí wọ́n lè bá a máa ṣèkìlọ̀ fáwọn èèyàn wọn lẹ́yìn tí wọ́n bá kọ́ mọ̀ kí wọ́n tán bẹ́ẹ̀ wọ́n jẹ̀ gbọ́ kìlọ̀. àwọn olùmọ̀ wa kọ́lá yà yìí ọ̀sọ́ gbajú ló ti ṣe pàtàkì tó ti dọ́ràn ẹ̀ kíkí ká wá mà nípa ẹ̀sìn ọlọ́ ọ̀ràn yẹn ló jẹ́ kíká wá mà nípa ẹ̀sìn ọlọ́ nítorí pé ẹ̀sìn yìí ó yàtọ̀ sí gbogbo ọ̀nà ní ìsáwọn èèyàn lè máa tọ̀ ìfẹ́ náà gbéyàn débi kan nínú Islam àyèmọ̀kọ òsì fi kankan fún yàn nínú Islam ìdí ìnù ló fi jẹ́ fún àwọn sàdé ànábì wọ́n kọjú mọ́ ìmọ̀ wíwá wọ́n sì mú ní kókó. sàbí kan ó wá sọjọ́ ọmọ ẹ̀yà rẹ̀ sùn ọ̀tẹ̀jọ́ àbúrò rẹ̀ ó ní aláníyì kì lóko kì í sì rodò ayé ọ̀dọ̀ wa ilẹ̀ la ti mọ àfẹ̀mẹ́sílẹ̀ lèmi ti jáde tí ń lọ wá bí ó ṣe dáa tí mo bá wá ṣiṣẹ́ tí mo borí lagi tí mo ṣe wàhálà tán ìwọ̀n bíi tẹ́mi bá wá sùjọ ní ọ̀wọ́ àwọ̀ àfikàjọ péjẹ ẹ̀sọ́ fún kó náà kó náà bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ okó dùn oró làgbẹ̀dẹ̀ ṣe ń kọ́kọ́ dà àná ìṣọ̀bọ̀ máa rí ìṣẹ̀lẹ̀ wọn ni dáhàhó dáhàhó. لا تدري لعلك إنما تنظر به أنا من السبيل لا تروم ما bóyá rẹ̀ ṣe tọ́lọ̀ ń ṣe fún ọ nítorí tí ẹni tí gbogbo èèyàn náà ní gbọ́ sọ́jà sí rọ́jà tà tí gbogbo èèyàn náà ní dóní sí ọwọ́ tí wọ́n gbé tẹ́wá fún bóyá rẹ̀ lọ́wọ́ tó ń ṣe fún náà lọ́wọ́ tó ń ṣàánú rẹ̀ tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé àwọn sàábẹ̀ wọn èsì máa ń tẹ̀lé wọn máa wà ní pàápàá wíwá náà ló fà ló ti jẹ́ pàwọ́ náà gangan alára ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa pé ká máa wá mà ìmọ̀ nípa tẹ̀sìn yìí báyìí nítorí pé nǹkan tí máa tún sẹ́kù fún yẹn tẹ̀yìn bá kú òun náà ni màjọba ti fi màá èèyàn táwọn èèyàn fi ń tàǹfààní ìmọ̀jọba fi màá èèyàn táwọn èèyàn fi ń tàǹfààní ọ̀bẹ nínú nǹkan tí máa sẹ́kù àlẹ́ ìṣòro wà lóṣèlú wọ́n ní ìlà máa tẹ̀kùnú àdámà ẹ̀ǹkọ́pọ̀ àmàlẹ́wò ìlà mẹ́tẹ̀rẹ̀. tí ẹ̀rọ ti kú gbogbo ìṣẹ̀lẹ̀ ti kàn kò sí kankan tó ń kọ́ ládàmọ́ nípa rẹ̀ mọ́ àyàfi kan mẹ́ta. alákọ̀ọ́kọ́ àyìnlẹ́ ni yẹn ń tẹ́gbà orí ìmọ̀kẹ́tọ́ títí máa ń yẹn wọ́n ti ń dàgbà. gbàtó ó gbé pamọ́ ìgbà tí wọ́n máa ọ̀tá àwọn èèyàn táwọn èèyàn àwọn èèyàn láǹfààní àti mà nínú tó máa nítorí pé gbogbo ẹni tó bá mà tóun náà bá ń kọ́ yàn ó ti sánà kí màá rè ó tún máa pọ̀ sí i yàtọ̀ sẹ́ni tó mọ̀ tọkọ̀ láti kọ́yàn gbogbo ẹnikẹ́ni tó bá mọ̀ tọkọ̀ láti kọ́yàn onítọ̀hún ti sánà kí màá rí ọ̀parẹ́ torí ẹ̀ ló ṣe jẹ́ pé ká mọ̀ ká kọ́yàn òrè ńlá ni sínú bá mọ̀ tó kọ́yàn tí wọn náà mọ̀ tó kọ́yàn títọ́ náà mọ̀ tó kọ́yàn dọ́gba sí ni pé pẹ̀lú ògbó ọlọ́ọ̀ dáadáa ó padà pọ̀ láwùjọ tá a bá ń gbé yàtọ̀ sí kọ́jọ́ pé màtí mi mà ní kọ́yàn pàtí wọn náà mọ̀ ọ̀ òrè yẹn kò ní tàǹkà láwùjọ ìmàtó màtó sí mà yẹn àwọn olùmọ̀ á sọ pé ìmàtó màtó sí mà yẹn yẹn kìí sì mà nípa mẹ́kò kìí sì mà nípa mẹ́kò kìí sì mà nípa mẹ́sẹ̀ ńkọ́lé kìí sì mà nípa mẹ́sẹ̀ ńkálé ìtàgbà lérò ń bẹ̀ ni pé àlẹ́ ìlú lè ṣẹ̀yà ìmàtó ní nípa òfin ọlọ́ọ̀ tí wọ́n náà fi mà yẹn àbẹ́rẹ́ nínú àdéhùn kan ànábì sallallahu alaihi wasallam wọn ni khairukum. من تعلم القرآن وعلمه أن كل رجل نوعي هنا لن تقوم القرآن تقوم في الملوني أن كل رجل نوعي هنا لن تقوم القرآن تقوم في الملوني أن صلى الله عليه وسلم فتنبر الله امرؤا سمع مقالتي فوعاها wà ẹ̀dáhà kàmá sẹ́mi àhà. ọlọ́wọ́n bá ó ṣe ìdẹ́ra fún ẹnikẹ́ni tó gbọ́ ọ̀rọ̀ ní Ànábì sallallahu alaihi wasallam tó sì sọ sọ́ha lórí. ọwọ́ àjíṣe ọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ bó ti ṣe gbọ́ ó jíṣe ọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ bó ti ṣe gbọ́. فرب حامل فقه غير قوي ọmọ kúkú ń bẹ o nínú àwọn tí ń gbé ìmọ̀ àgbóyé ẹ̀sìn ká wọ́n ń gbé kálórì ṣùgbọ́n táwọn ò ní àgbọ́yé ẹ̀sìn àwọn lè jíṣẹ́ rẹ̀ fún yẹn ṣùgbọ́n àwọn ò lágbọ́yé ẹ̀sìn. ورب حامل فقه إلى من هو أفقه منه ó sì ń bẹ nínú àwọn ẹni tí wọ́n ń gbé màá sókè òka tẹ́bí yóò gbé lọ ọdọ́ni tó gbọ́ yóò jùlọ. torí ẹ̀ níta bá gbọ́ lẹ́nu tiẹ̀ ó ṣeé ju ìwọ́tọ̀ ha lọ. ó sì ṣe é ṣe pé kó wọ́tọ̀ gbé sórí òsì ẹ̀kúkú gbọ̀n kẹ̀kẹ́ yé ń bẹ̀. ṣùgbọ́n agbọ̀n tiẹ̀ náà wọ́n náà gbọ́dọ̀ fi ṣeré. agbọ̀n tiẹ̀ wọ́n gbọ́dọ̀ fi ṣeré. agbọ̀n tiẹ̀ ní pé èyí tí wọ́n há sórí jíṣẹ́ rẹ̀ fáwọn yìí. tẹ́lá jíṣẹ́ rẹ̀ fáwọn yìí lè ti tẹ̀lẹ̀. gbogbo gbọ́n tó bá ti gbọ́ àwọn èèyàn máa wá gbìyànjú láti wọ́nà láti fi ṣe wa láti wọ́nà láti fi ṣiṣẹ́ torí ẹ̀ nínú gbogbo àwọn ọ̀nà wọ̀nyí kò sí kan tó ṣe fọwọ́rọ́ sẹ́yìn kò sí kan tó ṣe fọwọ́rọ́ sẹ́yìn ìmọ̀ nípa kíkẹ́ alukur'an kò sí fọwọ́rọ́ sẹ́yìn ìmọ̀ nípa àdìsí anabi muhammed sallallahu alayhi wa sallam kò sí fìdánù ìmọ̀ nípa àgbọ́yé ní alukur'an àti sunna ń sọ kò dé dànù eléyìí là ń pè ní kíni alùpùpù fìdí àbùkátà gbogbo mayẹ. torí ẹ̀ ló ṣe jẹ́ pé orin ńlá ń bẹ ìdẹ̀ra ti pọ̀ lára gbogbo ẹni tó náà bá ràn lọ́wọ́ láti wá ìmọ̀ nípa ẹ̀sìn ọlọ́ọ̀ láti wá ìmọ̀ nípa òfin ọlọ́ọ̀ láti wá ìmọ̀ nípa ti ọlọ́ọ̀ ọba ń fẹ́ ká ṣe ká mọ̀ nípa rẹ̀ ká sì máa ṣe kásì mà nípa ẹjọ́ ọ̀fẹ́ sáàmà nípa rẹ̀ kásì jìnnà eléyìí ni wọ́n ń pè ní kíni alùpùpù ètè nínú àgbọ̀yé nínú ẹ̀sẹ̀ ọlọ. Àwọn olùmọ̀sọ pé alùpùpù ètè ẹ̀ṣinmátọ́n mìíràn ṣèkàn nínú àgbọ̀yé nípa ẹ̀sẹ̀ ohun gangan ló máa ń pọ̀yàn ló máa ń láyàn níbi gbogbo fìtínà níní àgbọ́yé nípa ẹ̀ ó máa ń sọ̀yàn ó máa ń láyàn níbi gbogbo fìtínà. nítorí pé tó o bá lágbọ́yé nípa ẹ̀sìn ó lójú nǹkan kan tí wọ́n lè gbé wá bọ̀ tọ́jọ́ fìtínà tí wọn náà ti dá sí tí fìtínà yóò fọ abúrẹ́kẹ́ yóò sọ̀rọ̀ ẹni tí wọ́n lè gbé fìtínà wá bá tó lọ́ọ́ sì máa tara rẹ̀ tí ọmọ ọmọ ilé rọ ọdájú pa ìmọ̀ fún ọmọ bàjá kò ní lágbo yìí nípa yìí ẹni tó bá lóyún tó bá nímọ̀ nípa yìí yóò ti gbọ́n tayọ bọ́pọlọ rẹ ti ma yóò ti lóyún tayọ nílàáka rẹ ti ma nítorí pé ó ti ka oríṣiríṣi ó ti gbọ́ oríṣiríṣi ó ti ma ọ̀pọ̀lọpọ̀ kan oríṣiríṣi ìtọ́jọlẹ̀ sí lágbájá lágbájá ṣe wọ́n ṣe sí lágbájá ṣe eléyìí ò ní jẹ́ kó òun kópa nínú gbogbo nǹkan máa ń pè fìtìnà ṣùgbọ́n àwọn ẹni tí kò bá nímọ̀ nípa ẹ̀ ó rọrùn púpọ̀ láti lò wọn ó rọrùn púpọ̀ láti lò wọn ọ̀yà ẹgbẹ́ ẹlù ọ̀yà ẹgbẹ́ ọ̀yà ẹmú àwọn sẹ́ẹ̀rì tí wọ́n máa ṣe léyìn àwọn ògidì aláìmọ̀kànnì ẹ máa ń tún sọ pé ẹgbẹ́ ẹlù ẹ̀tẹ́ ẹ̀rí fáwọn làákà ẹ̀ wọ́n tún máa yọ ọ̀sẹ̀ lọ́kọ̀ọ̀kan ah, ah, àrí lágbájá náà àfúnà tí wọ́n ṣe wèrè torí pé wọ́n léyìn wọ́n ní mà ìdíjọ́ ń sọ pé téèyàn bá nímọ̀ nípa ẹ̀sìn ara rẹ̀ nu ìtumọ̀ ní ṣẹlẹ̀ lágbọ̀dọ̀ rẹ̀ lẹ́yìn náà tó bá ní àgbọ́yé nípa ẹ̀sìn wọ́n mọ̀ pé gbogbo nǹkan tí à ń ṣe nílé ayé ń bì à ń ṣe láti rí ìyọnu ọlọ́run bá wa ni tó bá wá ṣe fún àmà ń ṣe láti rí ìyọnu ọlọ́run àjẹ́ ike gbogbo nǹkan tí nǹkan ìyá ọba wa fẹ́ bí yóò fi máa jẹ́ fìtínà ọkọ̀ yọ̀sọ̀ fún bẹ́ẹ̀. torí pé ọmọ ọlọ́ọ̀lọ́ fẹ́ rí yìí ṣe wàhálà lọ wa. torí àlùfẹ́kọ̀ọ́ fi dín ẹ̀sìnmọ́gbọ́n mi kò yìí ṣiṣẹ́. tí ẹ bá ní àgbọ̀yé nípa ẹ̀ yóò máa jẹ́ ìsọfúnyà níbi gbogbo fìtínà. àìlágbọ̀yé nípa ẹ̀sìn ó máa ń ṣe sábà bíi kí gbogbo èèyàn pátákáfà àtẹnudọ́mà àtẹnitọ́ọ̀mù kóníkàlùkù ọmọ kò mà kóníkàlùkù ọmọ kò mà àwọn olùmọ̀ àṣọ ìpè ẹni tó mà ló lè lẹni tí ó mà ṣùgbọ́n kì í ṣe gbogbo ẹni tí ó mà lọ́mọ kò mà mà ẹni tó mà ló lè lẹni tí ó mà kì í ṣe gbogbo ẹni tí ó mà ló máa ń kò mà mà ìdí ni wípé ẹni tó mọ̀ kò sàdéédé jẹ́ ẹni tó mọ̀ àfi kọjá tó ti kọjá gbára ìmà ó ti fìgbà kan jẹ́ aláìmà tòmọ́ tó ti jẹ́ pé wọ́n náà ti kọjá gba nọ́mbà rí tó bá ti rí gbogbo àwọn tó sì wà lórí nọ́mbà wọn kò ní yọ ọlẹ́nu pé ah ókè ibi tá à ń fi ń bọ̀ làwọn lè ti wà ìwọ́ làǹfààní àti ma ẹni tó mà ṣùgbọ́n kìí ṣe gbogbo ẹni tí ó mọ̀ ló mọ̀ ń mọ̀ kó wọ́n mọ̀. nítorí pé téèyàn bá bára rẹ̀ láàrin àwọn ẹni tí ó mọ̀ ó lè mọ wúra rẹ̀ bí ẹni tó mọ̀. táwọn ẹni tó mọ̀ bá sì ń sọ ọ̀wọ́ òjòrí pé náà ti yanu ọ̀rọ̀ jáde ó lè mú kó ní ọmọ òwò pé òun náà ń kọ́ òun náà má ma. sílẹ̀ ọ̀sán yìí méjì lórí ti aláìmọ̀. ẹni tí ó mọ̀ tó sì mọ̀ pé wọ́n mọ eléyìí ṣe kọ́ lẹ́kọ̀ọ́ ọ̀mà ó sì mọ̀ pé ọ̀mà tí wọ́n ṣe kọ́ lẹ́kọ̀ọ́. tó ọsọ fún yẹn pé ọ̀mà bí wọ́n ń lò lélẹ́yìí àbí lẹ́kọ̀ọ́ eléyìí tó ga alásòkè délẹ̀ yìí tí wọ́n ń lò ní àbí bàtà ó ti fẹ́ náírà rẹ sọ pé ọ̀mà ó sì kọ́ nígbà tó máa sọ fún gbà wíńdò ni ìtìlẹ̀kùn ìdílé kó tó bá wò láti tàlẹ̀ ó rí i pé ọ̀já dára wọ́n ti búlọ́ọ̀kù wọ́n fi dì í ó túmọ̀ sí pé atẹ́gùn wọn fẹ́ kọ́ máa gbàbẹ̀ wọlé kìí téèyàn eléyìí ń tẹ́ ẹ bá jẹ́ onúure mi kí sẹ́kálà yóò yéèyàn dọ́ba àmọ́ ọwọ́ ìbàdàn sọ fún wọn mọ̀ pé wíńdò lélẹ̀ àbúlẹ̀kùn tẹ́ bá ti sọ fún pé wíńdò ló ti tó gbogbo àlàyé yòókù yẹn kò níbi ẹ̀ àmọ́ ìgbà tí a bá ń tó nù rí tí sẹ́kálà yóò yé èèyàn dọ́ba tẹ́sí máa sọ pé ìdí tó fi jẹ́ wíńdò tó fi jẹ́ lẹ́kù kò bùkátà rẹ̀ eléyìí irú wọn ti kọ́ lẹ́kọ̀ọ́ gbogbo wa ní títí dé gbogbo any higher institution tẹ́ bá rí sáwọn èèyàn lọ. padà ẹnìkan sọ fún wa pé òun ti ń dá yín lójú ike lọ́ọ̀kùn ni kìí ṣe wíńdò. Aṣọ pé ah ẹ wo dáadáa ọ akọ mi tí o lọ dání abẹ́rẹ́ ti ẹ̀gbọ́n nǹkan abẹ́rẹ́ ẹni nǹkan èmi lọ́wọ́ akọ. Àní lọ́kùnrin léyìí ah ẹni yẹn irú rẹ irú wọn ṣe kọ́lọ́kọ́ ọlọ́mọba fi wọn ṣàdánwò fún ọ sẹ́jọ́ máa ṣe ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ òṣìbàṣẹ́ lórí wọn kọ́ nítorí pé wíńdò ni kìí ṣe lẹ́kùn lọ́kùn mi kìí ṣe wíńdò. tí amẹ́ríkà ti pè lẹ́kùn lọ dúró lẹ́bàá rẹ̀ dúró láti fi sí gíláàsì ti bẹ̀rẹ̀ káwọ́ sókè. ọba jọ ọlọ àbí ọba jọ ọlọ ọlọba jọ ọlọ <laughs> ọdẹ ìdí tó ti jẹlẹkùn à wíńdò náà máa gba bẹ́ẹ̀ níbi o lọ́ba máa fi bí yẹn gẹ́gẹ́ bí ètò wa ní òwe lárúbáwá bẹ́ẹ̀ à ń zọ́nù wọlé ó Iṣẹ́ ẹ̀rí ewúrẹ́ ni o kò bá bù. Ó ní ewúrẹ́ ni kò bá bù. Ọlọ́sẹ̀lẹ̀ pẹ́ni méjì kan wọ́n jọ ń lọ. Ẹnìkan náà méjèèjì ara. Orí ẹyẹ kẹ́tẹ́kẹ́tẹ́ tó bá sọ̀ ní àá ewúrẹ́ ni o. Àbúrò kọ̀ orúkọ mi. Yéésù orúkọ orúkọ yéésù òkè dípò pé wọ́n bá ó ní àní orúkọ ní ọ̀nà ọ̀dà níta ṣe ní ìsinmi pé ẹja sọ̀kù tá a bá sọ̀kù sí tó bá fò àdékòsí mo wí lọ́dọ́gba sí ọ̀dọ́gba ó ní bẹ́ẹ̀ ni ó lè jẹ́ àbàmì orúkọ tó bá fò orúkọ náà ni orúkọ ni kò bá fò wọ́n ti sọ̀kù sí lóòótọ́ lọ́ba fò àìsàn wọlé fà orúkọ ni kò bá fò. tẹ̀lé yìí wọ́n ń pè ní kí ni jahlun murakkab àìmọ̀tá tó peléke. إذا كنت لا تدري فتلك مصيبة وإن كنت تدري فالمصيبة أعظم قال أما تؤتي مقام أدوكا أدوكا عشية فوق الدور فذات نتعلي بعد àmọ́ ọ̀mà ó sì mọ̀ kọ́ ọ̀mà àmọ́ ọ̀mà ọ̀mà kọ́ ọ̀mà à mo fi ìdàlẹ́lẹ́ ẹni tí ọ̀mà tí ó sì mọ̀ pé ìwọ̀n ọ̀mà mo fi ìdàlẹ́ kí ni mo sì kọ́ lọ́kọ́ torí ẹ̀ ló ṣe jẹ́ pé ká wá ìmọ̀ láti fi gba ìmọ̀ kan nù kúrò lára wa ká wá ìmọ̀ láti fi wá ojú ọlọ́run ọ̀ràn yẹn lélẹ́ ìjẹ́ lórí wa yìí ti gbogbo ẹni tí ó mà ilé máa ń mọ̀ pé wọ́n mà ilé yìí tó máa mú kí nǹkan kan táwọn olùmọ̀ǹpẹ̀ ní àtàlù kọ́ àtàlù òun náà ni ká máa ṣèṣe ipá mà nígbà tá a mà ní ti máa bínú ojú wọn ọmọ kọ́ mà wọ́n rò pé ọmọ tó ọmọ wa dà á lẹ́mà ọmọ tàbí hàn pé o ní ìgbéòmù eléyìí pọ̀tọ́ nínú ọ̀rọ̀ ẹ̀sìn ó sì dúró nínú ọ̀rọ̀ gbèsè ayé nínú ọ̀rọ̀ gbèsè ayé burú tí ọba ń mọ nǹkan tó bá lọ mọ nǹkan wàhálà lọ máa dálẹ̀ nísìnyí ìyẹn sọ pé òun máa lé máa òtù mọ́lé ma wọ́n sì gbélé fún pé kọ́ba àwọn kọ́ wọ́n sì gba kọ́ńgílà alẹ́ wọ́n ń tò ó ní sani sọ pé mọ́lé ma ebi náà là ń tò à ń sì ń púlọ́ọ̀mù ẹ̀ ó ń púlọ́ọ̀mù ọ̀pẹ́ kò dín náà ilé bá búrẹ́kẹ́ lọ́ba wó ó kó wọn dín náà wó ìgbà tí wọ́n fún wọn mọ̀ ó àfihàn fún mọ̀ tí gbogbo tó bá ti rówó rọ̀ bẹ́ẹ̀ tó sì rówó ra tó bẹ́ẹ̀ tó tún ti fúlọ́ọ̀mù tó tún kọ́ tó gbogbo wọn náà lásìkò ní bíríkìlẹ́yà títí gbogbo wọn láti bẹ̀. olówó ra olówó ra ama wọ́n sì máa ń tètè fẹ́nikẹ́ni tòlọ́bà lọ́ọ́ lè tó ní bá ń gbá páànù àti gbogbo páànù lọ́ba ní ẹ̀yìn lè kọ́ bá yín kan lóyún òjò bá rọ̀ kíkà fi tẹ́sẹ̀ wò tí wọ́n ṣe dáa ni wọ́n ṣe dáa gbogbo onílé bá kú bàbá káfíńtà ẹ sì gbowó orí abẹ́rẹ́ káfíńtà òun náà ní pípa àti mọ́ni ẹ ẹ̀wọ̀n pípa yìí náà bá ara mú ibi tí ọba ara rẹ̀ ò ní dà ọ̀dánù gbèsè ayé gan kí ọ̀sán kò mọ̀ ní tí ọmọ báwo wà ní nípa ìsìn ọlọ́ọ̀ obìnrin jà yìí obìnrin jà yìí iná lọ́pàá ló fi jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ aburú ṣẹlẹ̀ àìdáàsì gbogbo nígbà tá a rá wọn tí yóò ṣe é pé wọ́n sọ nípa ẹ̀sìn ọlọ́run ohun tí wọ́n mọ̀ nípa rẹ̀. ẹ̀sìn mọ̀ tó dábàá ti sọ àti péjọ kì í rọrùn níta bá ti wí àti bá àwí máa kò lè rọrùn ṣùgbọ́n rọrùn fún tó nímọ̀ ọ̀ rọrùn bàjẹ́ ìkéle ni mo sọ pọ́pọ́ lọ́la mo sọ pọ́pọ́ tọ́ ma ọ̀ rọrùn bàjẹ́ nítorí pé ìwádìí lánàá ntí wádìí mi gbé mi dé díẹ̀ onípọ̀tọ́. èmi àti mi ìdúdúró tí mi ìfẹ́ràn mi jẹ́ tí mi ìfẹ́ pé mo ti kọ́sẹ́ mo ti fúrì kí ni mo tún fẹ́ máa kà kí ni mo tún fẹ́ máa wò. ẹ tó bá àwọn olóògbé máa tẹ ara jẹ nu. bàdìsá àti wá ti gba sàtífíkẹ́tì yunifásitì ọmọ òkú ti kẹ́kọ̀ọ́ sá kí ló tún kù tí mo sọ àwọn olóògbé ọmọ bá sọ̀rọ̀ fún ọmọ nǹkan kan àwọn òbí nítorí kó tó ṣe pé fojú digi tíírín kó gbọ́n lójú. torí ẹ̀ ló ti jẹ́ pé o gbọ́dọ̀ máa kẹ́kọ̀ọ́ lójoojúmọ́ nítorí òye ọlọ́run tó padà yọ ọlọ́la nítorí òrò tó báyìí lórí olùpadà hàn sí ọkọ̀ kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n tó ti mẹ̀ ní wọ́n ń kà lójoojúmọ́ àti sọ wípé ìtumọ̀ sọ lánàá o kìí sùn lọ́dọ́gba o torí pé ọlọ́run ti fi nǹkan kan hàn mí títí pé kò yé mi tẹ́lẹ̀ tó bá wọ ọlọ́run ní òfin hàn tó rà fún mi tòtò bá ti wọ́ lọ́sọ bá fi hàn yẹn ọ̀gbọ́dọ̀ wá sínú ọ̀gbọ́dọ̀ ṣíṣú láti sọ fáwọn èèyàn pé ní tí mo wí lánàá o àti kò rí bẹ́ẹ̀ àti báyìí báyìí báyìí lórí alihamudulilah tọ́lọ̀ ń jẹ́ kó orí kó tó tọ́lọ̀ ní kó tún yí ọdún tà náà lọ kó tó tó gbogbo ilé àgbọ̀dọ̀ mójútó ọ̀pọ̀lọpọ̀ tó má ti wọlé ẹ̀kọ́ tó ga nípa specialization tí wọ́n ń kọ́ ìgbà tí wọ́n kọ́ wọlé ẹ̀kọ́ tó ga yẹn especially káàkiri ẹ̀kọ́ lọ kẹ́kọ̀ọ́ nípa ìsìn màtí wọ́n kọ́ dé wọ́n á jẹ́ ọmọ tó ní tẹríba èrò ọmọ bọ́ pèsè <laughs> àti wá dé àárín alágbálúgbò omi báyìí kíbi tí wọ́n ti ń kọ́ náà bẹ́ẹ̀ nìyẹn náà ládé yìí wọ́n á rí pé tẹríba yọ pọ̀ sọgbà tí wọn ti wá rí pé ókè ókè lọ́dẹ ṣe nìyẹn ókè pé kò jù báyìí náà lọ ókè àwọn náà ti wá dolùmọ̀ nìyẹn sábà máa gbé mọ́tò ẹ̀yẹ wò gbogbo yunifásitì bẹ́ẹ̀ tẹ̀sí nu tẹkinọ́lọ́jì wọ̀nyí náà conventional gbogbo ọmọdé wọn kọ́ yunifásitì aró òkò ni wọ́n á máa jọ tẹ́ ọ̀bá máa kó tuntun wò bí aró òkò ni wọ́n á máa jọ wọ́n máa pè wọ́n ní sẹ̀sẹ̀ dé àti ẹ̀yìn sẹ̀sẹ̀ o bẹ́ẹ̀ káàbọ̀ sórí ètò wa o a máa là yín lóye lẹ́ẹ̀kan láàrin nípa bẹ́ẹ̀ sì máa lo ní ọgbà yìí bẹ́ẹ̀ sì máa gbẹ́sẹ̀ bẹ́ẹ̀ sì máa gbẹ́sẹ̀ bẹ́ẹ̀ sì máa bá àwọn èèyàn lò wọ́n á sọ wọ́n ti dìde tí ọmọ ọ̀rọ̀ sọ tí ọmọ rírìn àwọn ló ti máa ra tẹ̀lé wọn bí ọmọ adìẹ ń tẹ̀lé yà bí ọmọ adìẹ ń tẹ̀lé yà àwọn ló ti mú ní nìkan gbogbo máa sọ fún wọn ọmọ ọgbà òkè òkè òkè sàánú ọ̀kan níbi kún fáwọn tó sínú ọ̀wọ́n òní sì fi ókè sàkún ókè ókè ṣe gbọgbọ yọwọ lawyers kí ni wọn ti parí hundred level ọwọ two hundred kíkí lẹni tẹfẹ sọ fún àánú ọgbà ìmọ àà ìgbà kan ní gbogbo eléyà tó <laughs> díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ara ti ṣe three hundred kékeré graduate tó dé kọta lòun báyìí ní àwọn ìbátan wa parí tí bá ti ń dé three hundred sí lọ four hundred ẹ rí i pé tí bá máa wù lẹ́lẹ̀ tí máa rìn lọ́tọ́lẹ̀ yóò máa gbé mókè ni kò sẹ́ni tí ọ̀dọ́ lójúmọ́ yóò máa wúra gbogbo ọ̀rọ̀ tí máa sọ ah ṣé ṣe ṣe bá kẹ́mísírì àbá kẹ́mísírì bó ṣe rí nìyí ah ee lọ kẹ́mísírì bó ṣe rí nìyí ah kí ni irọ́ lásán irọ́ ọkọ̀ rẹ̀ ajígbọ́ ni bá máa ṣàlàyé ìfọ́dà kásẹ̀tì ọba já tàmọ́wò tó ti fi ṣe halẹ́ ọ̀rọ̀ ọmọ yìí kò sì يورو يورو لاسا تجاه ليش lásán دخلت فيها طالبا متواضعا وتخرجت فيها جاهلا مغرورا انجز ما قوة انفستي ما جاء كيف تني شريفة ثم انجز ما قوة انفستي mo jáde láláì màkà tí tí ń ta lọ ọmọ náà tó graduate tí o máa ti gbéraga tó o bá máa lọ yẹ wò lórí kó o fa wojú medicated kó fi wò wàá rí i pé illa man rahim Allah àfẹnjọ́lọ̀ ń bá sàánù ìdílé náà ti wọ̀ gbóni tó mọ̀ kó gbogbo yẹn lóko ah, àwọn olóko wọ̀nyí tẹ́bi tí wàá wá lóko olùkọ́ yìí nígbà tó ti wọ yunifásitì tó ti wá ńbẹ wọn àti àwọn olóko wọ̀nyí ńbẹ ni wọ́n ti wá sọ̀rọ̀ kó pọ̀lọpọ̀ tẹ́ bá dóko wọn ẹ̀ ní sẹ́kìlì oṣù yìí ńbẹ̀ òun mọ̀ àwọn òfin gbà tó ń ti jáde ń dé sí nígbà táwọn òde bẹ̀rẹ̀ rí àwọn ará oko wọ̀nyí ó ti lọ gbẹ́ni kan ọ̀ lọ́rí ìdí ìgbéraga mi. tó o bá wá wò pé kí ni tó orí mú gan-an ní ìdẹ́sì yàtọ̀ sí ìgbéraga yìí náà ṣe é. ọ̀pọ̀lọpọ̀ orí nǹkan kan ìbára náà ni ó máa ń lọ́bì tí ó lọ bólùkọ́ fún ẹran mi lọ́wọ́ ọ̀gá àbí ẹ̀kọ́ ni ẹ ti ní màá gbé àánú sọ́gbẹ́sì ẹran inú fi jẹ́ pé tó o bá ti kẹ́kọ̀ọ́ tán tó o bá páálí ọ̀ kẹ́kọ̀ọ́ tán ọ̀sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ni ọ̀sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ni wọ́n á pàdé mo tó bá kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn yìí ni igbó odò ni tó ṣe pé èèyàn méjì lòdì rẹ̀ ò lè lájá torí ọ̀nà ti jẹ́ pé wọ́n kún mú sọ̀bí dẹ́nu kò lẹ́ẹ̀ọ́ mi ń dí ẹ̀ẹ́dẹ̀tẹ́nu. من العلم واسبح في بحور الفوائد yẹni tí ó máa wá àlékún àǹfààní lójoojúmọ́ nínú mà kò sì sẹ́ni tí ó máa lúwẹ̀ nínú àwọn abú odò àǹfààní èèyàn gbọ́dọ̀ sọ pé ó ti parí mo ti kọ́ tán irọ́ ń jẹ́ bẹ́ẹ̀ o ó ti parí mo ti kọ́ tán irọ́ ti kù ẹni tí máa ń wá mà yọ mọ̀ pé tó ń bá kú lọ́jọ́ ìsinmi fún àárọ̀ ọ̀sán alẹ́ ni èèyàn mọ̀ wá lè fún màá waqur rabbi zidni ilma dọ́là sọ̀bá ní sọ̀rọ̀ àti ọ̀nà kọ́ máa sọ̀rọ̀ àlékún mímà oníkọ́ sọ̀rọ̀ àlékún ọjọ́ orí oníkọ́ sọ̀rọ̀ àlékún owó oníkọ́ sọ̀rọ̀ àlékún ọmọ ṣùgbọ́n máa sọ̀rọ̀ àlékún mímà. inú wíwá ìmọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run èèyàn lè ba oríṣiríṣi ìpọ́njú pàdé ìpọ́njú àìní ìpọ́njú ìṣòro ìsẹ̀mí ó máa ń sábà wà ó máa ń sábà wà torí ẹ̀ náà lọ sọ pé ọ̀nà olùfẹ́sẹ̀ min aishihi wa huwa jahil. ويكذي الفتاة من عيشه وهو عالم ولو كانت الأرزاق تجري على الحجا لمتن إذن من جهلهن البهائم ومن إيانا يريد أن يعيش جو كنت قال أي مكان ولو فعنت هو هو نما ولو فعنت bí ilé àṣà yorùbá pọ̀ lè fi sí ìgòkọ́ òjò. wọ́n ní owó débi pé kódà wọ́n bá kàdé nọ́mbà kan gan àwọn náà lè sọ iṣẹ́ jẹ́. ọ̀pọ̀lọpọ̀ ẹsẹ̀ ń jìyà nínú ìgbésí ayé tó ń ti pé lùmọ̀ ni wọn. torí pẹ̀lú náà ọmọ òwúgbẹ́ ìmọ̀ kí ni wọ́n ń kọ́ kí ni wọ́n ti ṣe wọ́n tó ti kàn bá wọn ń bá wọn ń gbé rájà nọ́ọ̀sì bẹ́ẹ̀ lẹ́nu ni wọ́n máa sọ pẹ̀lú ẹnu rẹ̀ gbangbangbangban. èyí máa mú kọ́pọ̀lọpọ̀ ọmọ káàmọ̀ fún pé máa kí ni àwọn gan tá à ń ṣe lébùrà tó dáa jù wọ́n lọ ọ̀dà tó wọn ń tanra rẹ̀ jẹ. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات ọlọ́wọ́n máa ṣe àgbéga olùgbàgbọ́ òdodo nínú yín yóò máa wá ṣe àgbéga fún àwọn olùmọ̀ nínú yín wọ́n ní olùmọ̀tọ́lọ̀ ọ̀tọ̀ àgbéga rẹ̀ tẹ́lẹ̀ nínú lẹ́dí náà àmọ́ nílò náà wá àgbéga kan. àgbéga mi látàrí ìmọ̀ ọ̀dọ̀ àgbéga mélòó odi méjì wọ́n ọ̀dọ́ ra oní méjì wọ́n nìkan two one tí wọ́n dọ́gba wọ́n ọ̀dọ́gba. ìlẹ̀ ẹ̀mí yẹn tó lẹ́dí náà yàlẹ́mú náà lẹ́dí náà láì yàlẹ́mú tí wọ́n dọ́gba rí àwọn tó mọ̀ àtàwọn tó mọ̀ wọ́n ọ̀dọ́gba. torí ẹ̀ òun ní túmọ̀ sí pé ọ̀gá ìṣòwò ní túmọ̀ sí pé ìwọlé ní bàbàrà ìmọ̀ ìní máa ń sọ ẹ̀dẹ́ ní gíga ìmọ̀ ní máa ń sọ ní ìdẹ́ ní bàbàrà a lè má ní gàrí tá a wà mú ilé wa ṣùgbọ́n pẹ̀lú ìmọ̀ọ́yún ọ̀gá ti pé gbé tó lówó jù lọ lọ. nítorí pé owó atlan kọ̀ọ̀kan òye kọ̀ọ̀kan gbọ́n ọ̀pọ̀lọpọ̀ aláìmọ̀kan ń lọ́nà àwọn olówó ṣùgbọ́n ìmọ̀tẹ́rí yẹn ẹni tó bá wù ọlọ́run ló máa ń fún. ìdí nìyí tó fi jẹ́ pé èèyàn lè máa gbádùn èèyàn lè máa gbélé ọlá ńlá èèyàn lè gun mọ́tò kò sírò ẹ̀ méjì ńlù tó ti kọjá láì màkà fọwọ́ fi máa fọwọ́ tó yà pé kò sírò yìí inú ma kíni kíni wọ́n fi ń dà á ọ̀tara rẹ jẹ ìmá ga ju gbogbo ẹ lọ ìmá ga gbogbo ẹ lọ àfààní wọn ló kẹ́rin fi àrùzọ́kù tẹ́jìrì àlẹ́ ìṣèjà tó bá ti kéde yọba ṣe nílẹ̀ aka ìṣẹ̀lẹ̀ ọlọ́run máa pín àrísìkì ni lẹ́mùtìnà ìhìn ní jẹ́hìnì ìhìn nàlbàhà ìhìn gbogbo àwọn ẹranko ní ọba kú àrísìkì ìdájúwádọ̀ ọgbọ́n òun ọgbọ́n látàrí onílẹ̀ fún ṣùgbọ́n tí òfin àwọn oúnjẹ tí wọ́n náà jẹ pẹ̀lú ìtumọ̀ sí wípé ìmọ̀ yẹn ó ti kókó ó ti pàtàkì àwọn onílàákàyè wọn kì í sì fẹ́ lásìkò wọn ròyìn àwọn títí wọn alálà ìmọ̀kan ni ó kú lórí àìmọ̀kan àwòrán ìbílà olùmọ̀ni ọmọ nípa ẹ̀sìn ọlọ́run olóye ni olóye púpọ̀ onílàákàyè ni làákàyè rẹ̀ tẹ̀ wọn ní gbogbo onílàákàyè máa fẹ́ mọ́lówó ni gbogbo yẹn náà ló ń gbé gbogbo sẹ́ni sẹ́ni olówó ni wọn kò sí wàhálà tí sì mọ̀ pé wọ́n ní náwó kò sí olóyìn ó kéré ju ọjà búrẹ́dì ó kéré ju ọjà wà ọkàn lọ gbẹ́wọ̀n àwọn àjùyẹ ẹlẹ́wà lẹ́wà ń wọ ọ̀ràn yàtí èsè ìyàwó rẹ fa èsì èsè ìyá rẹ èsì ìkan rẹ ọkàn lọ gbẹ́wà tẹ wá tààrà ọkàn gbé ní lọ tọrọ à ọkàn nǹkan tó alhamdulillah ọkàn lè kéré bó ṣe kéré ló kéré ma àmọ́ kálukú ló lówó yé ṣe gbogbo yẹn ló ní mà yé ṣe gbogbo yẹn ló ní mà lọ́fà lóbi jẹ́ wípé a rí wípé gbogbo wa pátá là ń sàlùwàlà tàbá jẹ́ lóbi sí gbogbo ẹni tí ń sàlùwàlà ọmọ àlùwàlà sí i ẹnìkan náà bá bá bá lù àlá gbogbo bá dàbí wọn bá gbé wá sí kárí tẹnì pé mọ̀ ló bí jáde wá sí kárí gbogbo wa là ń ṣe sọ náà èyí ti gbogbo àti àǹṣe sọ láti làmọ́ ń parẹ́ ìmọ̀ èyí ti gbogbo àlàmọ́ ń parẹ́ gbogbo wa pátá bẹ́ẹ̀ là ń gbà wọ Ramadan ìmọ̀ sọ̀rọ̀ márọ̀ mọ̀mọ́ mélòó nínú wa la mọ̀ mélòó nínú wa. àwọn nǹkan kò tó mẹ́sì fún ní kálukú wa nùbá kátó wá pàwọn àmọ̀ kan tó ṣe wípé tún lójú ẹni tó tún mọ̀ á nínú àwọn ẹni tó wá mọ̀. ní ìṣoṣo tí wọ́n bá dánu lé e, nígbà tí kálukú bá sọ́jọ́ tí kásẹ̀tì rẹ̀ ti já lọ́gbẹ̀nu lọ́nìí ibi tẹ́ ẹnìkan ti wá parí ẹnìkan ti bẹ̀rẹ̀ títí ẹ̀ náà tún já ẹnìkan ti bẹ̀rẹ̀. ṣùgbọ́n olùsọ́wọ́ abẹ́ sọ pé wọn náà dọ́gba pẹ̀lú gbogbo wọn olùsọ́ fẹ́ sọ bẹ́ẹ̀ rẹ̀ agbọ́dọ̀ wá mà agbọ́dọ̀ wá mà al-ilmu yarfa'u baytan la 'imada lahu wal-jahlu yahdimu baytal 'izzi wash-sharafi wọ́n ní àìmọ̀kẹ́sẹ́ àìmọ̀sẹ́rì àwọn gbé ilé dúró láì dókò ìmọ̀ a máa gbé ilé dúró láì dókò di rẹ̀ àìmọ̀kẹ́ kún mọ́ gbogbo olé yìí gbogbo olé ọlá ìní máa fọ́ pé gbogbo olé sí ẹ̀yọ́ lọ́la yín gbogbo àmọ́ gbogbo yín aláìmọ̀kẹ́ ni àwọn ọmọ yín ọ̀fẹ́ kọ̀ pọ́pẹ́ bọ́yá ilé wọn padà da horo náà yìí torí ẹ̀ ìpèníjà lélẹ́yìí fún wa o ti ká wá ẹ̀ mà ká wá ẹ̀ mà tẹ bá ti lu kan kú lọ sí lu kan tí wọ́n ń sọ̀rọ̀ á béèrè ọmọ ìlú tó jẹ́ sí ẹ̀sìpírẹ́ǹsì rẹ̀ rí tó bá sọ pé ọmọ ìlú bẹ́ẹ̀ ni ọ̀ ètò gbogbo onílà káì tó bá ń ṣe irú ìbéèrè yẹn tó fókọ̀tì lé lórí òun náà ni wípé ìlú tó ti wá òun ògidì aláìmọ̀kan ló kún bẹ́ẹ̀ àbí lu olùmọ̀ọ́nì olùkọ́ ìfura èso owó owó òkèèrè ìmọ̀ owó sí lówó olówó tí ń bẹ nígbèríko ní kò sí nílùú ńlá wàláì ṣùgbọ́n gbà tó wọ́n ti pariwo owó ti pariwo kò lè jẹ́ kẹ́ ẹ̀ mọ̀ ń gbà mí pé ní pèríko kan lábà kan olówó lè wà ń bẹ̀ tó ṣe pé owó tó ní o ní nílùú ńlá ẹgbẹ́ ti ròyìn ẹnìkan tó ṣe pé owó tó ní ó bu àyà ní pèríko kan tó ṣe pé kí wọ́n máa dá ọkọ rẹ̀ gan fún ọ nínú Ògbómọ̀ṣọ́ làǹdí gan o ò lè má bẹ̀ o sì ti gbà bẹ̀ kọjá gbà bẹ̀ kọjá àmọ́ ò lè má bẹ̀ látàrí ò lè lọ síbẹ̀ pé a ah, ìlú wo ni jẹ́rẹ̀ o sì ti gbà bẹ̀ láì ní ìgbà wọn á lówó tí ń bẹ lọ́wọ́ ẹnìkan gbà yẹn níbẹ̀ bẹ́ẹ̀ bá dé gbogbo olú yẹn lè rẹ́ tó lówó tó bẹ̀ gbà bẹ́ẹ̀ lówó rí owó ọ̀kan tó mọ lọ́ọ̀lú báyìí kọ̀ọ̀kan tó mò ń ṣe wàhálà báyìí tẹ́lọ̀ ń bá pin mọ́ ọ̀la òní tó bá wá ń bí olórí tó lu èlé tiwa tó wá sọ pé lù báyìí tó lè inferiorize rẹ bàjẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́ ló ní wọn lọ́kọ̀ọ́kọ́ àwọn olóògbé burúkú kẹ́ẹ̀ẹ́ kí ló ti ọ̀mọ̀ kí ló mọ̀ ẹ̀ wọ́n kì í sọ ọ̀bọ kúkú jẹ̀yẹ̀ dá ilẹ̀ ìlọ́wọ́ ṣùgbọ́n màmá wọn pé ah, wọ́n lọ sí ìlú rẹ̀ wọ̀ wá dáa ní àbíká kúkú tó yọ ọ̀nù bẹ́ẹ̀ lẹ́nu ní ọmọ rò nígbà tí wọ́n bá dàgbéjì rẹ̀ pé àwọn olódò lọ́wọ́ àlù yìí. tọ́ ẹlòmíì tó bá sọ pé ìlú báyìí ló ń ti wá tó lọ rọra múra bí olùmọ̀ àdínkù tó máa ń kẹ́kẹ́ ìlú báyìí ló ti wá masha allah masha allah akérèkọlá akérèkọlá bẹ́ẹ̀ ni akérèkọlá akramallahu kulla mùsùlùmí ìtumọ̀ rẹ̀ ni pé ọlọ́run kọ́ sàpẹ́lẹ̀ gbogbo mùsùlùmí lakinnahu laysa aliman hadha laysa bi'alim eléyìí solùmọ̀ àmọ́ ọlọ́run kọ́ sàpẹ́lẹ̀ gbogbo mùsùlùmí lẹ́ sọ akramallahu kulla mùsùlùmí ọlọ́run kọ́ sàpẹ́lẹ̀ gbogbo mùsùlùmí lakinna hadha laysa bi'alim eléyìí onímọ̀ kan rọ̀ lásán ni àmọ́ olùsọ ti wò mọ́lá àpòmọ̀ ìṣọ̀ ọ̀gbọ̀ bí kẹ́ni kò dé ní nísìn tẹ́síbolo ti wá ọjọ́ làbà kọ́ni mi mẹ́kẹ́ àbí mi náà mẹ́dínà ah masha allah zaara ti albarka albarka lọ bẹ̀ wá wò ta àwọn olùmọ̀nù ìmọ̀nù ẹ̀sìn nígbà tó bá ní mẹ́dínà ẹ̀rọ ẹ̀rí nǹkan mẹ́rin bẹ́ẹ̀ gẹ̀tìmá ló ń ṣe. <laughs> tó ẹ sì wá wò pé ọ́ ah, ìmọ̀ bẹ́ẹ̀ ni ẹ kàn án sọ ní pé kapantan ló ń ti wá ẹgbẹ́ kọ kapantan kékeré bákùnrin tó kúmẹ́ tó kúmẹ́ táyì bá lọ́yìn lọ́lọ́ tó kúmẹ́ ara mẹ́ka ara mẹ́dínà wọn máa bọ́ mí. <laughs> àwọn máa wò ó pé ìlú tó ti wá ọ̀hún á ah, ìmọ̀ nù gbogbo ẹgbẹ́ bá ti lè wá kọ́ ọ̀hún náà kọ́ ìmọ̀ nù eléyìí túmọ̀ sí pé á ìmọ̀ọ́mọ́ gbẹ̀yàn ga ọ̀ wàláì ìmọ̀ọ́mọ́ gbẹ̀yàn ga àìmọ̀ọ́sí ọkọ wọn á gbẹ̀yàn ọkọ gbẹ̀yàn lọ sókè ẹ rò pé á èmi ni kẹtẹ èmi ni kẹtẹ èmi ni kẹtẹ èmi ni kẹtẹ tọmọsílẹ tọmọsílẹ tọmọsílẹ ọkọ sọwọ́ náà ní kò tó tukadà nù pé kẹ́hìn. <laughs> pété àìmọ̀kànṣe rí mi tó kọ́kọ́ máa pàṣẹ ọgbẹ́ á òun mọ̀ sórí rẹ̀ kí wọ́n lọ lónìí kí wọ́n lọ ọba ó ti ká ní ààrẹ bí yàtọ̀ sókè ààrẹ gbogbo ọjọ́ ìfọ́tara ó túmọ̀ sí pé àtẹ̀yìn mọ̀kan bí ṣe ṣèyàn torí ẹ̀ sábà ní wọn náà èwo lọ fẹ́ òwò lọ fẹ́ tó kọ́kọ́ lù mà ní àríyá olóko yẹn èwo lọ fẹ́ àti dájú kálukú ó gbé ní olùmọ̀ni láàkín tí gbogbo wa náà pátá la lè ṣe sùúrù wa mọ̀ tí gbogbo wa ní ìṣe gbogbo wa o ti ṣe gbogbo wa a ti mà wípé gbogbo wa lè ta bíọ́bíọ́ tó mọ̀ fẹ́ wá mà wọ́n ti ṣe gbogbo wa la lè ṣe sùúrù kó tàbí dolùmọ̀ ìdí ìlú tó ti dọ́pẹ́ ni tí kò mà ọ gbọ́dọ̀ mọ ìwọ ẹni tó mà fún ó wà nù hadith kò sí nínú ìjọ yìí ẹnìkan ni tí ò bá máa ṣàpọ́nlé àgbàlagbà wa tí sì láàánú ọmọdé inú wa tí ó sì má ọwọ́ olùmọ̀ fún tó gbogbo eléyìí agbọ́dọ̀ mójútó ìgbà tí wọn náà ti mọ̀ ibi tí èèyàn ti máa ma kí lọ látọlọ sí fún lágbájá mi nísìn wo ti dàgbà ẹnìkan ti dàgbà tó ọgbọ́dọ̀ ma àpọ́nlé fún ẹni tí ìbá ti mọ̀ àpọ́nlé àgbàlagbà kò lè dọkàn nù jọ yìí ìjọ yìí kì í ṣèjọ àrífín kì í ṣèjọ àfojúdi kìí ṣe jọ bọ́bá ló jámọ́ sọ́kẹ́ mi náà jámọ́ mẹ́wàá irọ́ lásán ẹnìkan náà ní máa jọ ẹnìkan lọ láti gbọ́ tọ́lọ̀ ti dáhùn yẹn abẹ́rẹ́ rí láti bẹ̀rẹ̀ ni ọlọ́run ní kí baba láwo ti ta ni lọ ó jọ àmọ̀lẹ́kà lọ. ẹnìkan náà ló sì máa jẹ ẹnìkan lọ títí táyé ìdọ́rùn bí wọ́n bá jẹ ẹnìkan ẹnì kó jù ọ náà torí ẹ̀ ọgbọ́dọ̀ jẹ́ ni tí ń bọ̀wọ̀ fẹ́ni tó jù ọ lọ. kí after all ìbọn wọn nǹkan báyìí báyìí náà ló fi tì mí lọ ẹ má dẹ ẹ mọ bẹ ẹ mú dẹ ẹ gbé ẹ gbé nǹkan kú ò kẹ ẹ jọjọ gba nǹkan ẹjọ dúró lẹ́gbẹ̀ẹ́ ara yín wọn á ní wọ five feet five òun sì jẹ five feet six kí ló fi jù lọ half àbí one inch kò burú ọ̀ya mm, ntọ́wọ́n abẹ́ ní sinmi pé ìwọ́n wọ ilé yìí náà ni ẹ mọ bẹ ẹ gbé ẹgbẹ́kẹ́ ìgbẹ́dọ́gba tó ṣe é gbé kò sí gíga anufa aláṣẹ gíga atẹsẹ tó ṣe é gbé kámẹ́ta méjì yẹn kò sí gbé ọ̀kẹ́ òun òun tiẹ̀ ó ti kẹ́kọ̀ọ́ jáde wọ́n sì ń bẹ lórí pé ó ti dé sáìnà yẹ ẹni à ṣé bí ọdún tó kọjá lòún graduate èmi náà máa graduate lọ́dún kí ó fi jù mí lọ òbòdò wọn náà kúkú di graduate lẹ́sẹ̀kẹsẹ̀ torí wọn tó sí graduate ọmọ bóyá wọn padà lé ọ lọ́lé yín ni ilé yín ló ti gba sàtífíkẹ́tì tiẹ̀ fún àwọn bá lé ọ pátá kpọ́ngbodò àbẹ́ni tí èsì kù sọ́mọ ní ẹsẹ̀ lọ́sùn kò kúkú mà àmọ́ wọn náà ti bọ̀ ń ṣe é ti kọjá rẹ̀ ẹ tó ti síwájú ti síwájú náà torí ẹ ọgbọ́dọ̀ ma ọ̀wọ̀ àgbàfáàgbà. bẹ́ẹ̀ àgbàlagbà náà dàgbà tó máa rántí pé òṣìṣẹ́ ọmọdé rí ìgbà tá a sì wà kékeré à ń bùkátà à ń bùkátà púpọ̀ ẹni tó bá ní mánì àánú ọmọdé ẹ̀jẹ̀ lógún wàláì tó bá rí ọmọdé ọmọ yìí sàmójútó ọmọ yìí sàánú ó ti ẹ̀fọ́ ọ̀rọ̀ ọmọ lórí lásán ẹ̀rù bí ni ọmọ òṣèlú wọn ẹjẹ pípẹ́ bá ti yọ àti kọ ọ̀rọ̀ ọmọ nípò ó sì kò fún ní báyìí àwọn ọmọ tí wọn mọ bàbá ń kó ní bọ́ o níjẹ́ tó yẹ bá ti jẹ́ bẹ́ẹ̀ wàhálà ni torí ìnàbà ayọ̀rọ̀hámọ́wọ́ ọ̀húnmínà ìbáraẹni rọ̀hámà àwọn náà bá wọ láàánú báwo wá ní báwo wá lọ́lọ́wọ́ ti kàánù tiẹ̀ náà torí ò lè nínú ọmọ lẹ́yìn ànábì wa Muhammad tó ti ní àánú ọmọdé nígbà tí ẹnìkan torí ti tó wọn fẹnu kó ta ni mẹ́ni pé kí ni alẹ́ni ní sọ bí wọn ká ṣe sọ̀rọ̀ rẹ bá ẹ̀kọ́ náà bá ti yọ ẹ̀kẹ́ kúrò lọ́kàn rẹ ọ̀táàánú lọ́kàn rẹ mọ́ ọkàn títí. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀kan láyé Umar wọ́n fi jẹ gọ́vnọ̀ lágbàdì kan ó wá rí Umar tí ń bá àwọn ọmọ ṣeré bí Umar ṣe lé o ń bá àwọn ọmọ ṣeré. abẹ́rẹ́ mọ̀mí ní agbọ́rùn pàtàkì wa bá ilé àwọn ọmọ ẹ̀ ẹ́ tí wọ́n tó ń bá ti wọlé rẹ̀ kẹ́kẹ́ parí rẹ̀ ni ògbẹ́ tí wọ́n sọ̀rọ̀ oṣù gbé ẹnu lọ ẹni tí òsì sọ́ọ́ da sọ borí ni <laughs> ẹni tó bẹ̀rẹ̀ àwọn bàbá mi náà rí bàbá mi bá ti wọlé rẹ̀ ìyàwó gbọ́n ti sáré lọ àwọn ọmọ gbọ́n ti jùlọ bàbá ti dé bàbá ti dé nígbà wọn wọn bàbá ò lè lò bàbá ti dé bàbá ti dé ẹgbẹ́ lọ́la. tó àánú ada ìkẹ́dà yàtọ̀ ní ọgbọ́n bá kú àwọn ọmọ rẹ ni ẹni wọ́n ṣeré ìgbọ́sẹ̀ ìbá ti fún ọ láì fún ọ ṣeré ni wọ́n lọ ṣèṣe kùsì wá ń tà. ó mà ní ipò òbúrú síbẹ̀ ṣe rí mi ti yán níbẹ̀ ni ọ̀dà ayé ọdún tó ń gómìnà. èyí tẹ̀ láàánú fọmọ ti yẹn wà láàánú báràánù ẹ̀lì láàánú báràánù ẹ̀lì ọjọ́ kò ní ẹlọ́rọ́ kúnlé. bàbá yìí ni wọ́n mọ̀ rọra fi ẹ̀yìn rẹ̀ di àgbà ẹlẹ́kẹta ọmọ ìwọ olùmọ̀fólùmọ̀ nítorí pé ó wu kálukú wa láti délùmọ̀ àbíká ni o kò sẹ́ni tó o ṣùgbọ́n ọlọ́run fẹ́ni tó fẹ́ kò sì fẹ́ lòmíì ìwọ́n náà sì mọ̀ ike tó o bá gbìyànjú títí títí títí títí ó lójú ẹni tọ́lọ̀ ń sọ fún ìwọ́n sì mọ̀ ike tọ́lọ̀ ń fún yẹn. ó fún èyí tí kò pàápàá jùlọ tí ń bá ná nínú rẹ̀ fáwọn ẹrú ọlọ́ọ̀ pé káwọn náà fi mọ̀ nípa ẹ̀sìn ọlọ́ọ̀ kí ṣe kó fún kí wọn náà lè rí yálò ń bẹ̀ ó kí wọn náà lè rí múlò ń ìdí jẹ́ tó mọ ìwọ fún ọdájú wípé o lè jọ́kan náà ọmọlẹ́yìn ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam. torí ẹ̀ ló ti jẹ́ pé ọ̀nà tó gbà ti jẹ́ túláàtì torí pé àwa náà gbogbo wa lóyún ṣùgbọ́n àwọn ọmọ òfò àwọn ó fẹ́ nìkan kí wọ́n á ní níbi bí ni kí wọ́n á ní àìpé orí tọ́lọ̀ ń ṣe fọ́mọlà kejì rẹ̀. kí wàá ní ń bọ̀ lọ́kàn jẹ́ torí ẹ̀ ló ti jẹ́ pé a gbọ́dọ̀ jẹ́ ni tí ọ ń bọ̀wọ̀ fẹ́ni tó mọ̀ a sì ti mọ̀ tí gbogbo sílẹ̀ bá dá gbogbo oníkálukú náà rọ́mà gbogbo oníkálukú náà Sheikhul Islam ṣùgbọ́n a mọ̀ a mọ̀ dájú sáká wípé òsínbó kúkú ó ṣe kù tó nínú kò ní mọ inú ara rẹ̀ ètò mo lónìí àbíbi ń pa mí òǹgbẹ́nigbẹ́ni ni àbínú ń ka mí gbogbo ẹ̀ kò sẹ́ni tí wọ́n mọ̀ ìdí nìyẹn ló ti dé pé ìgbà táwọn kan jẹun lọ́wọ́ àwọn kan ò jẹun ìgbà táwọn kan jẹun lọ́wọ́ omi làwọn kan mu àwọn kan ò tiẹ̀ jẹun ò mi torí pé kálukú sínú rẹ̀ èdè tí ń sọ sí onìkan lọ́mọ. so bẹ́ẹ̀ bá wá ń ṣèṣe ike ìwọ náà ọmọ ọmọ ọmọ ọmọ dájú pé ó ní tọ́ ọmọ ó sì níwọ̀n bá fi tọ́ ọmọ. láwùjọ tí wọ́n ń bí láfíríkà jẹ́nẹ̀rálì nǹkan kan wà tó ń kó bá wa tí ìdíkà lè wá mọ́ ìjìnlẹ̀. nǹkan yẹn ni pé ìgbà tó ṣe wípé. èdè tí ìmọ̀ nípa ẹ̀kọ́ ìsìn Islam tó mú wá èdè kan tó rọra jìnnà sí wa ni ìyẹn èdè lárúbáwá. ti máa wá gbàgbọ́ ike lọ́wọ́ ògede pé tá a bá ti lè mọ ìtumọ̀ nǹkan ká òsì tó mọ̀ wá náà lọ́dọ̀ olúmọ̀. pé bá a bá ti lè wí lárúbáwá tá a sì mọ̀ sí ma rẹ̀ yorùbá á ti dé lùmánù. eléyìí máa ń sẹ̀yìn ẹ̀jẹ̀ púpọ̀ láfíríkà ìta bá ti mọ̀ sí ma rẹ̀ léde kìkúyò àmọ̀túmọ̀ rẹ̀ léde sàwáhìlì àmọ̀túmọ̀ rẹ̀ léde haúsá àmọ̀túmọ̀ rẹ̀ léde yorùbá àmọ̀túmọ̀ rẹ̀ léde bambara àmọ̀túmọ̀ rẹ̀ léde ògùn àmọ̀túmọ̀ rẹ̀ léde yíbò ọ̀pọ̀lọpọ̀ lórí fúlàní àwọn òkú àti dolùmọ̀nù wàrà kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ rárá torí pé nǹkan yẹn máa ń kó kàtẹ́yìn púpọ̀ bá wa láti wá mà gbogbo àwọn àbá ńláńláńlá tá a mọ̀ láǹfà ńláńlá láwọn ìlú wa gbogbo láfíríkà ìgbà táwọn àtìbù irú lẹ́bù yìí nínú ìmọ̀ lẹ́bù fáwọn ti mọ̀ sí máa ń táwọn kà ọ̀pọ̀lọpọ̀ fẹ̀yìntì pé kò sí ní sáàtì mọ̀mọ́ kò ní tó dínkù. tó bá wà wò lọ́nà yìí wípé ìgbà tí òyìnbó wá tó gbéde rẹ̀ wá wọ́n so rírí sẹ́ wọ́n so mọ́tà gbéde yìí tó gbogbo ẹni tó bá ti wá gbódò òyìnbó ó ti wà ní sáàtì fi korí sẹ́ torí tí wọ́n ń fẹ́ kí wọ́n máa ṣe olóòní pípọ́ ọmọ báwọn po ọṣẹ pọ̀ sódà àti gbogbo sódíọ̀mù tí ó di ọṣẹ wọ́n ní kọ́ ọmọ báwọn po pọ̀ àwọn ń sèyìnbó lásán sèyìnbó di ọṣẹ tí wọ́n fẹ́ kó kó pọ̀ kò dí torí rẹ̀ wọ́n sọ pé mo gbé ìbò wọn nínú irú rẹ̀ kọ́ la ní anídìẹ́ tó ní experience òyìnbó kọ́ la ní bí experience bẹ́ẹ̀ ni ẹni tó gbóyìnbó bákan nígbà kó fún alábẹ́rẹ́ wọ́n kàn lọ́ọ́ ka abẹ́rẹ́ bọ́ ní ojú gbogbo ẹ̀ bá dàrú ìdí wọn ni wọ́n máa gun sí ọlápá lòun gun sí ẹni tí ó sì mà nípa tí à ń gunni lábẹ́rẹ́ sẹ́wọ̀n ká abẹ́rẹ́ gan máa bínú yóò lọ́ máa lọ́ ni wọ́n bá ti ka abẹ́rẹ́ mọ̀rẹ́ lára yóò lọ ẹnu rẹ̀ ọ̀ lọ ni torí wọ́n máa gun ibi tí wọ́n kíbọ̀ ló kíbọ̀ tí wọ́n náà ti lè gbéra rẹ̀ lẹ́fẹ̀ẹ́ experiment nítorí pé ó ti gbé kò sẹ́ni tó lè ṣe torí agbóyìnbó agbóyìnbó tí gbogbo alẹ́ ìlànà lọ sí rìfánárì nísìnyí káyọ̀ká afẹ́ fọ́pọ́ pé kí ni tí gbogbo akọ́ lè dànù pé kí ni ọwọ́ adébí yá we can speak English ilé kí ni ẹ yọ sọ bọ́lá ẹ̀dẹ́ jẹ́jẹ́ túmọ̀ sí pé èdè nǹkan kan ni ẹ̀kọ́ kúmọ́ nǹkan míì ni ìlú ló fi àbí àti ẹ̀mọ̀ tó fẹ́ẹ́ dípá fúgbẹ́dẹ̀ gbangba mi ọ̀pọ̀lọpọ̀ tó máa tún kò fúgbẹ́dẹ̀. ọwọ́ bá ti máa tún tó bá mà gbogbo lárúbáwá lẹ̀ lárúbáwá ló ti fífi olùmọ̀ńlá náà ni wọ́n. ebéèrè tí wọn náà fi kọ gbogbo tíra ẹ̀ sáwọn ọdún olùmọ̀ńlá aláìmọ̀kan ti pọ̀ jù aláìmọ̀kan pọ̀ jù lẹ́bù yóò yẹ ká ká gbọ́ yìí dáadáa yóò tà wá níbi kan láti wá á sì lè láǹfààní àti wà mọ́ advance kúrò ní lẹ́rù sí àwọn àfa àwọn atẹ́lẹ̀ wa wọ́n gbìyànjú o ṣùgbọ́n yóò jẹ́ kí àwọn tún lè tayọ lẹ́bù lẹ́bù yìí kí ẹ̀kọ́ tá à ń kọ́ yìí yàtọ̀ sípa àmọ̀túnmá rẹ̀ kí ló tọ́ka sí kí ló fà tó fi tọ́ka sí. pẹ̀lú òní wọ́n ń pè ní mà òní lẹ́bù tẹ̀ ká mójútó. a sì ti yẹ kó yé wa kébi pé tírénì bẹ́ẹ̀ ká fún àwọn ọmọ wa ní tírénì bí ó ṣe mú ìlọsíwájú tó ga ni títí tírénì báwọn náà ṣe dàbí àwọn ẹni tí wọ́n ṣíwájú lásán. tírénì tó ti jẹ́ pé ọmọ mẹ́ẹ̀kọ́ yẹn ó sì rí orí lọ orí gbẹ́mí ọwọ́ àrílò eléyìí pàtàkì púpọ̀. agbọ́dọ̀ ó ti kókó nínú ìgbésí ayé wa ká mójútó ìmọ̀ ìṣe nǹkan tí wọ́n lè rọwọ́ wọ́n lè fọwọ́ rọ́ sẹ́yìn ètò ìṣe lè fọwọ́ rọ́ sẹ́yìn láíláí. nítorí wípé gbogbo wa là ń bùkátà rẹ̀ láti fi mọ ntọ́ yẹ ká ṣe láti ti fi mọ ètò ọ̀yẹ́ ká ṣe. a ti ń bùkátà rẹ̀ láti bá ìrọ̀nà ọlọ́wọ́ bá pàdé. a ti ń bùkátà rẹ̀ láti má bàbí ní ọlọ́wọ́ bá pàdé ìyọnu ọlọ́ọ̀ni kọ́lọ́ọ̀ jẹ́ abápàdé o ọlọ́mọ̀tò àti kòǹgẹ́ ìbínú rẹ̀. ìmọ̀wíwá ó ti ṣe jẹ́ ọ̀ràn ẹ̀ lórí ọkùnrin lọ́jọ́ ọ̀ràn ẹ̀ lórí obìnrin. ṣùgbọ́n ṣe ṣe kó tètè rọrùn fáwọn ọmọdé ju àwọn àgbàlagbà lọ torí kí lọ́mọ ti síwájú gan-an kí lọ́mọ fẹ́ sọ pé òun lè. bí tí ẹ darí rẹ lọ́nu ọlọ́run abẹ ọlọ́run bá wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó ga jù pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó rẹwà jù àtàwọn àròyìn rẹ̀ tó ga jù kó ti àti wá mọ̀ ní rọrùn fún wa kó wa fún wa ní ìmọ̀ alábàárìkà kó ràn wá lọ́wọ́ lórí àti máa fi ń ta abá wà o kó sì máa wa láwùjọ rẹ̀ fún wa kó má ṣe ọjọ́ ìbálẹ́jọ́ aburú fún wa lọ́la àlùkìyàmù gbogbo ẹni tí ń wá lọ ọlọ́run kó fún ní ìmọ̀ alábàárìkà àwọn ọmọ wa ọlọ́run ọba jẹ́ fún wọn mà ìmọ̀ alálùbáríkà wọ ọlọ́run ọba fi yé wọn ọlọ́run ṣe kíkọ́ ìmọ̀ náà ní ìrọ̀rùn fún wa àti àwa àti gbogbo àwọn ọmọ ẹ̀yà wa nínú ẹ̀sìn Islam ọlọ́run ọba tọ́jú kí ìbùpadà sí gbogbo ọjọ́ àlùjẹ́nà ọ̀ràn wa lọ́wọ́ ní kọ̀kọ̀ àti ní gbangba gbogbo àjẹrí ìṣòro wa láyé bí àti lọ́la òkè yàrá subhanahu wa ta'ala. أشهد أن لا إله إلا أنت أستغفر الله عليكم السلام الحمد لله يعني أنا كنت أهجد لوري أسوق كما كان القرآن لو ما نفسي فيه wọ́n máa kí tahajjud kó sì máa kí alukur'ani lọ́pọ̀lọpọ̀ nínú tahajjud rẹ̀ oore méjèèjì ti pàdé wọ́n máa kí alukur'ani lọ́pọ̀lọpọ̀ nínú tahajjud pẹ̀lú bẹ́ẹ̀ oore méjèèjì ti pàdé tí o bá máa alukur'ani yìí ké lórí tó ṣe pé ó gbé lọ ké náà ni kò burúkú gbé lọ́wọ́ kọ́ máa ké lóru náà nínú sọ̀láàtì rẹ̀ lópin ìgbà tó bá ti máa bọ́ òun ṣe gbé lọ́wọ́ tí òfin ní yọ̀ lẹ́nu lópin ìgbà tó bá ti máa bọ́ òun ti ṣe gbé lọ́wọ́ tí òfin ní yọ̀ lẹ́nu kò sí wàhálà. ẹlẹ́ẹ̀kejì èèyàn wọ́n mọ̀ fúnra ara rẹ̀ fún òun ní tẹ̀gbìwì òun àkùránì ké títí máa fi gbogbo àárọ̀ àtọ̀sán lọ sọ́jà tí ẹ̀ bá ti sú tẹ́wàá sí ìdánilẹ́kọ̀ọ́ báyìí wọ́n fẹ́ẹ́ lọ sásìkò kan mọ́ fún láti kọ́ pẹ̀lú yìí bóòlù ló ti ṣe ó ti wá máa burú kò sí pẹ̀lú ìtù nínú kéjàǹké pàtó bá ti wá máa aburú kò sí pẹ̀lú ìtù nínú kéjàǹké eléyìn ìlọsíwájú ńlá kan tó bá ti sọ pé àìmọ̀kan oríṣi méjì tí ti mọ̀ pé mà tí mo sì gbà pé mà ó súnmọ́ kékeré kọ̀ ó súnmọ́ pé kí n lè kọ́. nínú kára kẹta èèyàn wá àsìkò kan tí ó fi lẹ̀ ó lè mẹ́jọ ojoojúmọ́ bóyá ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ tí wọ́n wọ ẹni tó mọ nǹkan tó ìwé ìdí tí wọ́n lọ mọ ọkọ lọ́dọ̀ rẹ̀. wákàtí kan kò kókó ọmọ tàǹtọ́ tà láyé rẹ̀ kò kókó ọmọ nìyí tó nù. ẹ̀sìn mọ̀ pé ẹ̀mí iṣẹ́ máa ń gùn jẹ́ni tí ń ṣiṣẹ́ lọ ẹ̀mí ọjà máa ń gbòjọ ẹni tí ń ṣòwò lọ owó náà làwọn ayojúmọ́ àti ìníjú dọ́là ń kọ́pá nìlọ ṣùgbọ́n a sì wá ń pè fún àmọ̀ nípa ìsìn wa náà torí di olóyin kẹ́kọ̀ọ́ òdìkù fún ọ tó bá gbọ́ kàtí kan lẹ̀ lọ́sẹ̀ láti lọ kọ́ nípa àmọ̀ tó ọmọ tó sì ní í ṣe pẹ̀lú dúró ọlọ kẹ́kọ̀ọ́ òdìkù fún ọ tó o bá fi odidi ọjọ́ kan lẹ̀ nínú ọ̀sẹ̀ bọ́ọ̀lù ọmọ tó fọ́n òtí kankan kò fọ́ nítorí pé wàrí ìdókòkò lẹ́yìn tẹ̀yẹ̀ nkóso kẹ̀ ẹ́mí wà lẹ́yìn tẹ̀yẹ̀ zéèdè kẹrẹ́sì tó làánà o. àìjábábá kò dé àrídìkì kù àti làágùn kò pé kárídìkì ó torí ẹ̀ ẹ̀ ọ̀ lọ́ wá mọ̀ kó fàtìkù kálẹ̀ gbogbo tí lóru kó kéré mà kọlọkọ ó lè jẹ pé lọ́jà tó wáyé náà ẹnìkan àti ọmọ tẹ̀síwèjì èèyàn lọ bá lọ́jà èèyàn sì máa kọ bẹ́ẹ̀ kan lọ́sẹ̀ ìgbà báyìí sí bàbá yẹn máa wá kọ́tẹ́ wíìdì lọ́dọ̀ rẹ̀ kò sí wàhálà mi èèyàn lè kọ́ nígbà àbá máa gbọ́dọ̀ wá máa nípa rẹ̀ pàápàá jùlọ tó ní ti sọ̀rọ̀ Al-Qur'an wa illa sọ̀làwá àti dàbà ń ṣe kò ní gbà kò ní gbà ẹ wo Suratul Fatiha yẹn ó ní iṣẹ́ dà tó wà mẹ́ tó bá yẹ kó yẹn kò sí sọ̀láàtì. pé wàá ní iṣẹ́ dà ní yorùbá bọ́ àbá gbé ara sí kan fún mi àgbé wọ́tẹ̀lì kan fún mi ẹ̀kọ́ ògbélé ẹ̀ ló máa ń ṣẹlẹ̀ kọ́mọ́nì. tó torí di eléyìí káwa mà ọ pàtàkì. Thank you, sir.

ọtọkọ wọnú mẹsẹ tó bá kó fẹ́ wọbẹ wá gbọrọ lọ. àbáwọn náà la pè pé kọ́ wá láti wá gbọ́rọ̀ lọ. nígbà tó ṣe pé ọwọ́ wa ni bíborí wà àwọn la borí. oṣù tó yà wọ bẹ̀rẹ̀ gbé mókè abẹ̀dẹ̀. ọ̀gbọ́dọ̀ ọ̀nù mẹ́sìlì kọ́ wá gbé mókè. torí gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láyé ànábì sallallahu alaihi wasallam fi mú àwọn pàkàtà bí wọnú masjid tó ṣẹlẹ̀ ni pé àwa làwọn kó agbára gbogbo wọn náà wọ́n sì mú wa láti wá gbọ́rọ̀ islam eléyìí túmọ̀ sí pé ètò káwọn gbé nọ̀sọ̀rání eh, ọmọlẹ́yìn pọ́ọ̀lù àgbè wọnú masjid nítorí kólébà ọ̀tàfẹ́ fẹ́ ṣàjọyọ̀ àbẹ́rẹ́ bẹ́ẹ̀ fẹ́ sọ ìjì ẹ ti wọnú ara yín pọ̀ ẹ wọ́n máa wí àwọn òde pípọ́n máa wọlé ìyẹn náà gbé mọ́sídìí ti ẹni ìbọn náà ló ọlọ́run ló òfin ọlọ́run tó sì pé òun náà ní ibi tí mùsùlùmí kan tí jánábà máa ń bẹ lára rẹ̀ gbọ́dọ̀ wọ́n ní mọ́sídìí kájú wa pé ẹni tó ń pè nǹkan látòrí ló ṣe ṣe kó tó sọ̀rọ̀ jánábà ìlà òṣùwọ́n tó máa ń pa afẹ́ pé wọ́ọ̀bẹ̀ láti sọ̀rọ̀ ọlọ́run ẹ ti pàkíyèsí rẹ̀ sí Islam tó fi dògbòrò mẹ́ náà. wọ́n ní pẹ́ẹ́sì àwọn fẹ́ẹ́ rọ̀ọ̀tì nípa ìgbésẹ̀ lẹ́bà. Ìgbà tẹ́lẹ̀ tí ẹ̀ bá fọwọ́ sá sí sí ìrákà tó wá fọ́ fún ẹ̀ nínú ọ̀pọ̀ nípa òun ti fa. Ìwọ́n ti tó dára ẹgbẹ́ yóò fọ́ kí a mọ̀ sí àbùkà Pẹ̀lú adéwọ̀rọ̀ Jánábà, oríṣi méjì ọ̀nà ni nínú kan dá lóṣù gbogbo ara rẹ̀ pẹ̀lú àníyàn kan wọ̀ Jánábà láì fi dìkan lẹ̀ Jánábà ti pè é àbí kò sì bẹ̀rẹ̀ pẹ̀lú fífọwọ́ rẹ méjèèjì kọ dábà lẹ́yìn rẹ̀ kó sàlùwàlá lẹ́rù tó mọ̀ fún àwọn sàlùwàlá kó padà lẹ́yìn rẹ̀ kó mọ́ni kó fi ya irun orí rẹ̀ kó fomi sọ́wọ́ rẹ méjèèjì kó wá fi ya irun orí rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta kó fi sọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta kó fi ya irun orí rẹ̀ lẹ́yìn náà kó wá dami sórí lẹ́ẹ̀mẹ́ta lẹ́yìn náà kọ́ fẹ́ ẹgbẹ́ ọ̀fun rẹ̀ látòkè délẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ẹgbẹ́ àlàáfíà rẹ̀ látòkè délẹ̀ lẹ́ẹ̀mẹ́ta lọ́ba tó. lẹ́yìn náà ìdí rẹ̀ lẹ́ẹ̀kejì. àwọn kí alukur'ani fọlá ìsàn. bẹ́ẹ̀ ni tó bá jẹ́ ipé yẹn ń sáré kan ẹ wá sí rúkìá fún pẹ̀lú kíkẹ́ alukur'ani kò sí tó burú mẹ́ rákà kan bọ́ fún yẹn rákà kan èèyàn bá bọ́ọ̀lù yẹn ti ṣàkejì tí wọ́n ti sọ̀rọ̀ tó tó kẹ̀yìn kò sí ẹ̀kọ́ rákà alákọ̀ọ́kọ́ lọ bá ní tiẹ̀ wọ́n ó mú rákà kejì wa ní títàtì àti súrà lókè tó gbọ́n lókè. tí wọ́n jẹ́ gbé rákà alákọ̀ọ́kọ́ lọ bá ní sọ̀rọ̀ tó gbọ́n alákọ̀ọ́kọ́ tí wọ́n bá yẹn ẹlẹ́ẹ̀kejì ni fún ìmáàmù báwo ló ti ṣe sẹ́sì ìmáàmù bá sálámà èyí tó ọba yẹn ọ̀nẹ́lẹ̀kẹrin tiẹ̀ ọ̀nẹ́bẹ̀lẹ̀kẹrin tiẹ̀ ìgbà àwọn bá ti kíra kẹlẹ̀kẹrin wọ́n kí fásitì àjọṣe. àwọn tí ilẹ̀ ọdẹ yìí ní tí ẹ̀ máa rí ìtọ́ka fún kàkà òjì ní ìgbà ìpapẹ̀ ẹ̀ wá wò ó lé ẹ̀dá rẹ̀ ní ìkọ̀ tàbí ẹgbẹ́ ìdìbò ọ̀sẹ̀ káwàá ní ìlú ìgbọ̀ ọwọ́ wá tẹ̀sí tó bá ká látàrí Obìnrin tí ọba ti sí ìnira ń bẹ̀ fún ọ. Wọ́n tó súnmọ́ ni pé ìnira ọbẹ̀ ń bẹ̀ fún ọ. Nítorí pé ọ̀fẹ́ gbọ́ wọ́n lọ fẹ́ tú láti wọn gbọ́. Wọ́n tó ti pàkíyèsí náà pé ah torí kẹ́sì ń bẹ sí màá fẹ́ gbogbo ọjọ́ gbọ́ Àti àgbọ̀n. Ah, bàbá ti gbèsè eléyìí ti dà àbí ká ní kò ń travel wọ́n ti á ń gbé gbogbo oríṣiríṣi ìṣì nínú mọ́tò tẹ ọ̀wọ̀ tó wọ́n náà ti bá wọn fi ti kọ́ pàǹtí tí wọ́n gbé sí wọ́n máa ti wá fẹ́ pààrọ̀ ọ̀fẹ́ ẹjẹ́ agbélé yìí náà ẹbí òye báwa náà ti bá ń gbọ́ sí ẹjẹ́ àjọgbọ́ yìí náà. Hmm, tí wọ́n ń jábọ́ wọ́n máa ní ah, ah, ah, eléyìí bá a ṣe gbọ́ pẹ̀ kẹta àgbẹ̀gbọ́ ìná eléyìí ògbó. irú àwọn ẹni tí wọ́n fẹ́ bùn gbọ́ kì í ṣe pé tó o bá tó o bá fi wá àwọn lẹ́nu wò pé bẹ́ẹ̀ kẹ́kẹ́ àjọ gbọ́ kẹ̀kẹ́ yóò jọ bí ìgbà tí ìnira ọ̀bẹ ń bẹ̀ fáwọn mi. torí ẹni tó máa ń ṣe láwọn ìlú ilé ayé náà ti lajú díẹ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn ni pé kò ní ìdìbò ọgbẹ́ sí pé kí gbogbo èèyàn kọ́ máa pariwo fún ọ létí ó lè gbé sínú létí ẹsẹ̀ nìkan kan bàbá yín gbé létí pé gbogbo ọ̀lọ́ pariwo sáwọn létí. ìjọba sì ni pé wàá kà wàá ní kí tẹ̀sí ẹ̀yọ́ pọ̀ nínú àwọn tí ọlọ́run tó yẹ kí gbogbo ọmọ ṣe ní ṣe ìdánilẹ́kọ̀ọ́ ti wà wọ́n tún ti ká nítorí wọn kùnú pé kìí ṣe ẹni tá à ń bá sọ̀rọ̀ nígbà tá à ń sọ̀rọ̀ nìkan là ń bá wí ẹjẹ́ àmọ̀ bẹ̀. Oúnjẹ máa ń pè wọ́n àwọn adá jókòó yà bá ń bá wí. À ah, dáhùn àyè òsì rìn. Àbí èyí wa, mélòó ni wọ́n á lọ tọ́wọ́ lò? Àbẹ́ tó bá kan lọ ẹgbẹ̀rún. Tòkí sí fún àwọn tó jókòó wájú wa là ń bá sọ̀rọ̀. Gbogbo ẹni tó lọ́wọ́ bá bá ní kó láǹfààní àti gbọ́ntàǹfọ̀ wọ̀nyí báyìí là ń bá wí. ó túmọ̀ sí pé ọkọjá ẹnu àlà lónìí ọkọjá ẹnu àlà pínlẹ̀ yìí ọkọjá ẹnu àlà orílẹ̀-èdè alhamdulilayi kò síbi tí wọ́n ti gbọ́ látàrí pé wọ́n sì ń ka àwọn nǹka yìí. sọ́dọ̀ kọ́ san àwọn ẹni tí ń ṣiṣẹ́ kíkà rẹ̀ ló pé kìnnìkan finland kìnnìkan pẹ̀lú ń bá pè yẹn ń bẹ okùn orí kìnnìkan lórí net ẹnìkan sọ pé wọ́n kó síbi wá fún àdúgbò fọlọ. pé èmi àti wọn náà iṣẹ́ wò láwàá sí àkókò ní ti tètè níwọ̀nba. ìwọ nìkan náà ràn ọ́ lọ́wọ́ pé one thousand naira lásán ló ní. kíkẹ́tì mélòó ló lè dira? rà á kó fi ṣe fi ṣe bí lílá yẹn ẹ̀dá pẹ̀lú àti náà wà á sàlámù alaykum títí tó fi dọ̀la ní Saudi báwọn yẹn ṣe ń ṣe lójú tẹ̀sán ọlọ́run tẹ̀ta torí pé àwọn wá gbọ́ lẹ́nu olùmọ̀ ẹnìkan ọlọ́run ti fún un lówó wọ́n á sọ fáwọn ẹni tó ń ka pé pé ẹ bá ka tán o mo ní di fifty copies eléyìí ló sọ pé mo ní di hundred copies òun fúnra ara rẹ̀ náà àmọ́ bó ṣe pín ìwọ èèyàn hundred ni wọ́n ti gbọ́ràn lọ sọ́dọ̀ wọn báyìí màá ti fífẹ́ èmi ti fífẹ́ nínú tọ́lọ̀ ń dámọ́ gbogbo wa ni pé tí wọ́n bá bò mí lórí ọ̀gbọ̀n bẹ́ẹ̀ màá ṣe kí ni màá fẹ́ láti gbọ́ kí lọ́wọ́ à ń bẹ̀. wàláyé ẹni tí ń kórìíra tó wà ń bẹ̀ gan-an pọ̀lọ̀ dì mú nǹkan kó dì mọ́kàn rẹ̀ tí òun lè ha kó bẹ̀ láéláé. ìfẹ́ nìkan mú rẹ́kọ̀dù àyìn lọ́mọ wúrà wá fún ìwé ojú ìgbà o òkè kí ni wọ́n ti ń sọ náà ẹnìkan gbọ́ wo gbọ́ wo wọ́n bá ti bẹ̀rẹ̀ wọ́n ti kọ̀ǹkọ́ máa lu wọ́n máa lu wọ́n máa lu wọ́n máa yóò wà láyé orin kankan nínú orin o tó ní gbàgbé títí tó fi. sátú wa kọ̀rọ̀ lọ. ìdí nìyẹn tó fi jẹ́ pé ẹtí ká ti mú mẹ́fẹ́ yóò tún sàǹfààní pé kí orí ọ̀sán kà púpọ̀. ní ìsìnká pé hundred copies ìdánilẹ́kọ̀ọ́ kan lèmi sagbátẹ̀ rú pé mo rà lẹ́yìn náà sọ̀tẹ̀ ìdìgbà tó bá rà á tún fàyè lẹ̀ ìwọ tó rà ó ẹyọ kan tó rà ó àpọ̀ láyè tí lọ rí kọ́pì rẹ̀ lọ dọ́bù rẹ̀ fúnra ara rẹ̀ ọ̀pọ̀ lọ́wọ́ rẹ̀ tó tó fi dín ọ lówó bá tún tún náírà gan ló ṣe lẹ́yìn wá wá náírà wọn náà lọ sí tó ti táwùsàn tó tó a dúró tó bá kí tó bá ti jùmọ̀ àtẹnjọ jùmọ̀ àbá àyànṣe jáde salamu alaykum salamu alaykum salamu onídìí pé bọ́yá nìkan fi ọtí business wọ́n wá ń ta fún ọ lówó báyìí ra kan àfọ copyright amúpébẹ̀. nígbà tá a fẹ́ ni ṣe ń ka átà ní copyright bí wọ́n sọ wá fẹ́ pín láti wọ́n á pé copyright pín báyìí ti bó àbí lẹ́sìn. tòlé ìtumọ̀ sí pé orí ó lè bá àtàká orí ó lè bá àtàká ń tá a ṣe nù. gbogbo ń tẹ́ bá ti fẹ́ rí pé ọ̀fẹ́ gbọ́ náà pẹ̀lú báyìí yọ wọn náà nípìn nínú ládàá púpọ̀ ìwọ ló ti sábà bí sí nǹkan èso fi débi ìwọ ló ti sábà bí sí nǹkan èso fi débi ẹ jẹ́ káwọn náà fi dáadáa hàn ọlọ́run ọlọ́run sọ̀rọ̀ púpọ̀ fún wa o ẹ jẹ́ káwọn náà fi dáadáa hàn ọlọ́run nínú tọ́lọ̀ sí fún wa. one thousand ní àná ó ti sábà bí wàhálà fún ajọ́ ọ̀gbẹ́ndà kìyàmù one thousand ní ìwọ̀lá ló gbẹ lómi wà lùjẹ́nà one thousand náà sì ní méjèèjì àmọ́ bòlù wọ́n darí tiẹ̀ sí ó yàtọ̀ síbi tí lè darí tiẹ̀ sí kò sì nídìí kó pariwo kó dé kó ọmọ tó wọ ló ṣe nígbà tó ti ṣe wọn lè dúró kó sì sọ ẹrú ọlọ́ọ̀kan ẹrú ọlọ́ọ̀kan ló ń ká fún ẹrú ọlọ́ọ̀kan ló ń ká fún gbogbo wa náà ẹrú ọlọ́ọ̀kan ni wá ní ẹrú ọlọ́ọ̀kan ló ń ká fún pẹ̀lú bẹ́ẹ̀ orí ọ̀sán ẹ jẹ́ ká mú mẹ́tẹ́ ṣe eléyìí ó pàtàkì púpọ̀ eléyìí náà ẹni ń bẹnu ọ̀pọ̀lọpọ̀ kíṣẹ́sì mi ká rù wá láti Saudi kọ́lọ̀ ẹlòmíì kọ́lọ̀ kan àdágbé fún mi gan ẹni ìsìtì sí gan ní òtún èdè ìrìgbà ike ká kún fáwọn ẹrú ọlọ èdè ìrìgbà ọmọ tó lòun fẹ́ bá mi gbé wá ó lòun ti dé kò sì gbé wá wọ́n sì ti wá lọ́nà sọ pé ìwòlè sí ìrè gbogbo bẹ̀ ẹrú ọlọ náà ni máa kówó lẹ̀ tí wọ́n máa ti kàn ẹ ti káwọn náà ká ti ká gbìyànjú ká gbìyànjú ẹnìkan ló pilẹ̀ rẹ̀ ẹnìkan wá tara tiẹ̀ náà tó lọ́ máa lè jẹ́ náà ẹ̀rọ kórè lánàá ẹnìkan mọ̀ ló ń sagbátẹrù gbogbo àwọn àwọ àwọn arúnà abẹ́rẹ́ bẹ́ẹ̀ wọ́n ti jáde nù kìnnìkan sànú olú ìdá àwọn gbé wọn jáde ẹ Ògúnládé ìwà lẹ́wà ìdá àwọn kọ́kọ́ tẹ rẹ́kọ́ọ̀dù fún wa gbogbo alẹ́ náà ní kọmíṣán ní gbogbo owó bá ti já sí lọ́la àlùkìyàmà torí èèwọ̀ ni wọ́n fẹ́ gbé ilé ìwé ni wọ́n fẹ́ jẹ́ kí níka alágbádá tẹ̀sán ìwọ̀n náà ní kọmíṣàn tó ìwé ilé ìwé ni wọ́n fẹ́ jẹ́ ẹ̀sìn káwọn náà gbìyànjú káàkiri àwọn máa jó gidi ọ̀rọ̀ lásán tá a ti tẹ̀ kàkà. ní ìṣòro Abdulwasir mẹ́tẹ̀ kódà bá a tọrọ bá tọrọ ọlọ́ọ̀bá a sálẹ̀ sàrẹ̀ inṣàlá wàláhìn gbìyànjú ìṣiṣẹ́ rẹ́kọ́ọ̀dù níṣẹ́ rẹ̀ àmọ́ ní òun fà níyẹn sí nǹkan ọlọ́wọ́ ọba yìí sì sọ bá a kà sẹ́yìn náà bá ti ń gbìyànjú lójú ọ̀nà tó lọ wàlá ọlọ́run sì máa rí fún wọn náà lọ́nà tó lérò òun ṣe tiẹ̀ ní ọ̀rọ̀ adó lè ṣe kálukú náà ó ṣe tiẹ̀ káka má ma ká má ma lórí pa wá gbọ́ ọ̀rọ̀ lásán lẹ́yìn tó mo ti gbọ́ ọ wúlò fún mi bóun ní ṣèjú kí nínú ọ̀nà ọ̀dọ́dọ̀ ẹlòmíì tó bẹ́ẹ̀ yìí náà lẹ́ẹ̀pa àwọn èèyàn jáde máa ṣe tọ́lọ́ àmọ́ tá a bá ti ní ẹ̀yà ọlọ́dún náà amanu alaykum anfusakum la yadurrukum man dalla idha ihtadaytum ẹ̀yà olùwà gbọ́dọ̀ dọ́dọ́ ti mójútó ara yín ẹ̀dọ́ sínà títí náà rè ò lè kó nira kankan báyìí tẹ̀ ń bá sá ti mànà àwọn sàbí ọ̀gbọ́ yìí bẹ́ẹ̀ wọ́n ní àyà yẹn sọ̀kalẹ̀ síbẹ̀síbẹ̀ àwọn tún pé yẹn sójú ọ̀nà lọ torí ẹ̀ ẹ̀dí káwọn náà ká sápá ká san sẹ̀ ká gbúlẹ̀ yìí táwọn náà bá lè ṣe ká ṣe wọ́n kà sí one thousand wàláì one hundred náà tó tó bá ń tẹ̀ wọ̀ kan bá lè fẹ́ lómi jazakallahu khairan tẹ́lẹ̀ ìjẹ́rù ti ṣe jẹ́ ó ní kí ẹ̀jọ̀ ìjọba àwọn bàbá rẹ̀ ló lè gbé báwọn pẹ̀lú ìṣèwọ̀n wípé àdéhùn bá ẹ̀jẹ̀ kúrò ní oṣù ká ní ó dáa tó wọn kọ́ ni pé àwọn kankan wà tí yẹn ti mọ̀ pọ̀ dáa kò bùkátà ìsèkárà tó o bá ṣe o kàn wá àlùbáríkà ní ìsìn pé kí n wá mà nípa ìsìn àti kí n má wà á mà parẹ́ ìsèkárà ò lọ fẹ́ sí mi. àbẹ́rẹ́ bẹ́ẹ̀ nítorí pé kọ́ wá mà nípa ìsìn náà lọ́nà oní àlórí. bàbá tó bá ṣe pé kí n wá mà nípa ìsìn àti kí n má wà á nípa ìsìn wọn á retí kọ́ lọ́wọ́ fi kí ni hàn sí kankan tó lọ́wọ́ sí hàn bẹ́ẹ̀. bí kì í fẹ́ yàwó ni àbí kì í máa jókòó tí mo fi láti tí ń fi kú àà kọ̀ fẹ́ yàwó. kò tó yé wa tábà fẹ́ tijọ́. ọ̀fẹ́ bí bàbá àti ẹ̀ bá jókòó sí mọ́ṣáláṣí fún ọ̀fẹ́ yà rẹ̀ bí lọ́ba gbà wá. ìrẹ̀fẹ́ yàwó fọ ọmọ kan kù rẹ̀. èyí ti gbọ́dọ̀ lọ́sẹ̀ ìsìkára ìpínlẹ̀ jẹun ní àbí kì í má jẹun. jókòó bẹ́ẹ̀ àmọ́ tó bá yẹ kó n ṣe sọ̀hárà tó wọ lọ wọ́n pè mí sí di sẹ́bà yìí wọ́n tún pè mí sí di sẹ́bà yìí gbogbo ẹ̀ ló ti ṣe mí ẹ̀mí ọ̀ma èwo ní ibo lórí wà ọlọ́mọba mi fẹ̀ta. àárín ìgbà tó wá sí bẹ́ẹ̀ ìpè àwọn kan wá wá lémaléma pé àárín ah, mọ́ ni àárín mọ́ ni bọ́ọ̀lù àwọn bá dúró kọ́ lọ dá wọn lò. ọlọ́ọ̀tì fàmì hàn bàbá àwùkọ́ wa bí ọba sí wọ́n mọ́ kí lọ́ sọ ọmọ fáwọn. so ó túbọ̀ sí pé ẹni tí ń pè ọ́ ìṣá ọba àdìsí orí wa. àbí wò sí ẹ̀sẹ̀ ọ́ àmọ́ lẹ́yìn ìgbà tó ṣe ṣèkárọ̀ tó wá mọ̀nà àwọn ẹ̀yìn ah inú ìlú mẹ́ta o mẹ́ta ọgbọ́n mọ́ lọ́wọ́ o ti bẹ̀rẹ̀ ní àwọn mẹ́ta o. àtúrúkẹ́ni tó bá ń fọ̀rọ̀ rẹ̀ wẹ́lọ̀ náà irú wọn ó ní lẹ́yìn bá sọ̀rọ̀ pé ojú ẹ̀sẹ̀ kan náà lọ ìdáta wà lórí ẹ̀rẹ́ sí àwọn ìyọ́rọ̀ wọn ìdí àwọn ọ̀rẹ́ àwọn ìyọ́rọ̀ wọn. ààrẹ rí sọsọ bẹ́ẹ̀ ààrẹ rí sọsọ pé màláìkà gan rọlọ pẹ̀lú ìjọba ti ṣe bẹ́ẹ̀ wọn sọ pé lọ́wọ́ tó dúró kókó ọbọ̀ sọ̀ọ́ wọ̀ hùwà yóò dúró kókó ọbọ̀ sọ̀ọ́ kọ́nà nígbà tá a rọ̀ lọ a lè rí láàrí kárí níjọba fẹ́ kárí láàrí torí pé jùlọ kì í yí ọlọ́run ọba káríkárí ọlọ́run sì ń rí gbogbo nǹkan káríkárí torí pé ní alimọ̀hẹ́yìnì ọba arínúròdì tó torí ẹ̀ ẹnìkan kò rọ́lọ́run ọba rí ẹnìkan kò rọ́lọ́run ọba rí ọlọ́run tuntun tó ti máa ń sọ̀rọ̀ gbogbo mọ̀lẹ́kọ̀ọ́ dàkú lọ ọ̀rọ̀ ọmọ wa wọlé sí wọn lára bí ìgbà tá à ń wọ irin lórí àpáta yóò máa fi kárà kárà tẹ́lẹ̀ máa ń sọ̀rọ̀ torí ẹ̀ ọlọ́run ga tayọ bó ṣe lérò. Shaykhul Islam Ibn Taymiyyah rahimahullah ó ní ìṣẹ̀lẹ̀ ọlọ́nkàn fira rẹ̀ hàn Nabi sallallahu alaihi wasallam lójú àlá ṣùgbọ́n lọ́wọ́ bò fún láǹfààní àti rọ́ọ̀ lójú fò ojú àlá ló ti rí ọlọ́run wá ṣe àwọn àbúrò àwọn nǹkan kan lọ́dọ̀ ànábì sọ̀rọ̀ àṣìlá ànábì ò rí náà títí ti Rabbul Izzati wal Jalal ọba sọ́gà tó gbangba tó fi gbé ọwọ́ rẹ̀ tó ga jùlọ tó gbé ilé ànábì sọ̀rọ̀ àṣìlá lẹ́yìn ọ̀rùn gbígbé ọwọ́ yìí lé ànábì sọ̀rọ̀ àṣìlá lẹ́yìn ọ̀rùn ó mú kánábì kó lè dáhùn gbogbo àwọn ìbéèrè tọ́lọ̀ bí i. bàtà nàbí wa tají sáyé tẹ́lẹ̀ dánábì wa fẹ́ẹ́ láwàní wọn yìí sọ̀rọ̀ rẹ̀ lẹ̀. ṣùgbọ́n láti tijọ́ tó ti ṣẹlẹ̀ kọ́ lálàárí bẹ́ẹ̀ o ànábì máa ń sọ ìrú láwàní rẹ̀ lẹ̀ sí déédéé ibi tọ́lọ̀ ń gbọ́wọ́lé lẹ́yìn rẹ̀ títí táwọn lè fi kú. ìdí nù tó jẹ́ pé tá bá wí láwàní á aṣọ ẹrù rẹ lẹ èyí ṣe à ń ṣe pé creativity science and creativity kìí ṣe tó ń tọ́pọ̀ àmì wọn ní láti jẹ́ náà lànà bí ti máa ń sọ ìrù láwà nílẹ̀ bá. tí wọ́n fà Ibn Taymiyyah ni ó wù láti gbé láwà ní rẹ̀ níbi tí Rabbil Izzati wal Jalal tọgbọ́ wọlé lẹ́yìn. ìrẹsì màtúwẹ̀ aláwọn ànábì òdòdó ni wọ́n ah, ní gbẹ́gbẹ́ bá sọ̀rọ̀ pé wọ́n ta àwọn ní oníkàtí ìgbà tó ní àwọn ìgbéyé bí àwọn tí ah, ó máa ń gbọ́ ìgbé ẹ̀ pé a máa ń fi ilé ẹ̀ ní ìgbé òṣèré ìgbé òṣèré ìgbé wà láyé pé ó là ń tẹ̀lé. Àkọ́kọ́ ni pé nígbà sẹ́yìn náà mú ẹ̀kú fẹ́ jẹ́ tò ẹ bẹ́ mú fẹ́ yẹn díẹ̀ ní kẹ́lẹ́ bá a pa lọ́nà tó dáa fáìlì ti mú malẹ̀ ẹ̀kọ́ kó màbó lórí kálukú sinmi kò jù bá lọ ẹjọ́ ló ti bẹ̀. Àwọn kan kò wọ́n ní ìjó ṣeéṣe ká ní àtẹ̀jáde kan tí ó dá lórí àlàyé nípa àkókò tí àwọn sọ̀làwàtì wọlé lóṣooṣù nílùú wambi torí pé wọ́n lọ́pọ̀lọpọ̀ èdè ìlédè ń wáyé láàrin àwọn èèyàn ó ti jẹ́ pé wọ́n dá wàhálà ní ilẹ̀ ń gbà mí nínú jàmáà kan tó àdúrà ńlá gbọ́ yín pẹ́ sí agbọ́dọ̀ láwọn kankan náà dátú máa fi yanjú àwọn nǹkan mi. ìjà lè máa tẹ́ jáde lóṣooṣù láti fi máa ma òtítọ́ láti kọ̀kọ́ máa wọlé bí ọmọ tí wàhálà tó. ọpẹ́ ni pé nǹkan ní olùrànilọ́wọ́ ní jason final tàbá ṣe pépà rẹ̀ olùrànilọ́wọ́ ní jason final final ni kí n ta bá rí lójú sọ́mà. tóun ti yẹ sàárì bẹ́ẹ̀ ni tó ṣe déédéé nǹkan kọ ayékòrò tó yẹ sàárì lọ́ máàkì rẹ̀ lè sọ pé òun ti tó yẹ sàárì kọ́mọ̀ sí yẹ sàárì yóò tó láwò gbàtọ́ náà ṣe tá a rí hàn nígbà wà lójú sọ́mọ yẹn wọn gbà náà ni pépà tó nítumọ̀. bákan náà olóòrùn ti wọ̀ láago mẹ́fà kúkọ́ta àago àtẹ̀wọ̀n ah, pé pípa ń purọ́ mbẹ̀ o á wà sọ fún pé òrí ìsọ òrí ìsọ oríta sírì wí àbẹ́yẹ àtìsẹ́ ni tó yẹn ni pé bá padà ní pípa náà a gbọ́dọ̀ pé á ó dúdú àkèésí àkùránì ká má bà torí ẹ̀ òtún àwọn kan volunteer láti máa bá wa tẹ̀ jáde lóṣooṣù ó ti wà available ní ìsìn gbogbo yín náà ti mà so abdulrasaq ẹnjìníà ẹ̀ máa bá àtẹlẹ́ níbẹ̀rẹ̀ gbogbo oṣù islam kọ̀ọ̀kan tó bá jẹ́ pé oṣù gregoria náà wọ́n ti tó tó ẹ lè máa bá wa tẹ̀ jáde níbẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan lọ́nà tó yẹ kó tó bá ti mú wá sí ìdánilẹ́kọ̀ọ́ tó yóò lè calculate fẹ́ fáwọn èèyàn ó lè lọ fòtò sáàtì ẹ̀ àwọn tó bá mójútó àmì sáàtì fún ọ lẹ́ẹ̀ tó tó bá tẹ̀ jẹ́ pé ìta ti ti tọdún kan gan wa ó wà mọ́ ìyà tó lọ́nà tó yẹ pé wọ́n á kàn fòtò táàtì ẹ̀ kálukọ́ lẹ̀ mọ́mọ́ sí ìjọba ṣùgbọ́n àmọ́ pé kì í ti fáínà tí ó bá padà ṣẹlẹ̀ pé darí ní ojú sánmà ọ yàtọ̀ sí nǹkan fọ́fọ́ rẹ̀ mẹ́ọ̀ ilé ìjẹun ti jẹ́ mẹ́ọ̀ lẹ́yìn náà ẹ̀rọ ọlọ́nkan ó ní nínú àwọn nǹkan tí àwọn ń bùkátà láti mà tí ó sì tí ìyí ọ̀pọ̀lọpọ̀ oníbò náà ṣe ń ṣe sọ láti sókùlà torí pé àwọn fura tí wọ́n máa ń ṣe sọ láti sókùlà káti ẹ̀ mọ́sọ̀ sí ìmáàmù ìmáàmù nígbà míì ọmọ tó ń rèé ìpè wì ṣùgbọ́n àwọn ẹrú ọlọ́run tó gbogbo anáàjọ bí ó ń gbàdá ti mọ̀ pé dáná ti ń pé ká máa sọ káṣí àdúrà fẹ́kù yẹn tọkàtọkà torí pé ń bùkátà àdúrà ń gbà ọ̀pọ̀lọpọ̀ ọmọ bò láti ṣe sọ láti tó kù lára tó bá ká lè bá àwọn àtẹ̀wé rẹ̀ jáde tọ́lá tó tẹ̀ máa níwèé kékeré báyìí tó kálukú tó láǹfààní àti máa kà á torí pé wú àwọn bẹ́ẹ̀. Insha Allah àwọn lè gbé jáde àmọ́ta ní òfòwò rẹ̀ tẹ́ ara ti ọlọ́ọ̀nà nù tá a bá ti fi lé yín lọ lẹ́yìn ọ̀sẹ̀ tí ọmọ pélébí báyìí tẹ́ ọmọ pín fáwọn yẹn fi sabilillah tabalẹ̀ ń dó volunteer ti ọlọ́ọ̀ náà nù òfin dọ́kàn wa ọ̀kọ̀ báyìí owó rẹ̀ ọba àpọ̀kọ̀ báyìí kiri ọlọ́run ọlọ́ọ̀ni o náà tọ ẹnìkan ti volunteer lu yẹn bá forúkọ rẹ lẹ forúkọ ishaq abdulrasaq forúkọ yẹn lẹ tani ó sì volunteer náà ọwọ́l tọ ẹ forúkọ àdúpẹ́ bọ́lọ̀ tàn ẹnìkan tó nì. ẹ ti múre ẹ ilẹ̀ so so àbó kọmọdé àwọn orúkọ àwọn ẹ̀sìn lọ́dún mẹ́wàá ẹ̀sìn kọ̀ọ̀kan ẹ̀sìn sùúrù ẹ̀sìn sùúrù hábà hábà. number two awal nọmba tírì orúkọ náà Sa'id ẹ náà kún bẹ́ẹ̀ ṣe korúkọ yíyan kí ẹ fi tẹlifóònù nọmba yín sọ ọwọ́ sí bàbá tí ń korúkọ so that yóò fi easy communication yóò fi easy. Abu Qamariddin. Sọ́gbọ́n. Abu Qamaruddin tán aleyhi sọlá aleyhi sọlá tọ ẹ fọ one thousand ẹ rọ ọlọ́nkan ló ń fọ one thousand ránṣẹ́ tọ látún ni tọ Ismail ẹ ti kọ́ tọ́ àdúpẹ́ fọlọ́ lẹ́nu kí wọ́n á tún kú tó tún fẹ́ fira rẹ̀ sí àbí tí òṣè wà lónìí tó ń ṣá ọlọ́ pẹ̀lú ìgbọ́ ọlọ́run á ń ṣe lọ́nà tó yẹ pé àlàyé tí ò bá wà àlàyé tí English ọ̀ wà tó fọ́nà ọ̀bọ̀ gbà fún wa. so pẹ̀lú ìgbọ́ ọlọ́run pẹ̀lú bẹ́ẹ̀ á máa nílò síwájú náà ẹ̀sìn wa á máa nílò síwájú náà ẹ̀sìn wa òní sínú kan máa bú wa pàtẹ́ kó àná ń gbìyànjú láti mà ọlọ́wọ́ bó sì ràn wá lọ́wọ́ ọlọ́wọ́ bó ní jẹ́ kí ìyànjú oníkálukú akọ́já ṣòfò gbogbo tọrọ gbogbo kọ́bọ̀ tá a bá ń ná ọlọ́wọ́ jẹ́ ká jèrè tó pọ̀ lórí rẹ̀ tó bá ti lọ́la kìyà tí yóò tún máa sọ pé ah bá ṣe pé mo ti mà ní kí n tírípù rẹ̀ tó bẹ́ẹ̀ ni ó jẹ pẹ̀lú òkú ọ̀nà subhanaka wa bihamdik ashhadu